السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó sì wá ní mùsùlùmí ọmọlẹ́yìn alábíwá Muhammad sallallahu alaihi wasallam adìgbé tí a bá wò nínú hadith eléyìí tí mọ́mù Bukhari àti Muslim tí wọ́n gbà wá Ànábì sallallahu alaihi wasallam ó ní mọ̀ ìwúrí ìdìláàrù bí khayran yufaqihu fi din ẹni tọ́lọ ń bá gbòrò dáadáa rú tọ́lọ ń bá nífẹ̀ẹ́ rú ọlọ́run jẹ́ ọgbàgbọ́ yẹ́sìn ọlọ́run ṣe ní mùsùlùmí òdodo nínú òrí tilé ayé tí wọ́n bá bí wá pé talẹ́ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù àwa lè rò pé ẹni tó lówó lọ́jù a lè rò pé ẹni tó di ipò òṣèlú mú a lè rò pé ọ̀gá iléeṣẹ́ ńlá abẹ́ni tó ń gun mọ́tò ńlá lọ́dọ̀ tiwa ó lè jẹ́ tó lóore nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ẹni tó lóore jù òun lẹni tó jẹ́ mùsùlùmí òdodo tó gbàgbọ́ yé ìsìláàmù tó tún wá ń ṣe bọ́lọ́run ṣe fẹ́ kó ṣe é bidúnì ìfrọ́t wọ́lá tẹ̀fìrìt ó ń tàn ó ní sàṣe ètò kò sì ní sàṣe jù yóò dúó níbi tọ́lọ̀wọ́n bá àlékẹ ọlá ní ó dúó sí yóò dúó níbi tí ànábíwà Muhammad sallallahu alaihi wasallam tó ní kó dúó sí ilé ìlú fà tó já sí wípé ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ní ká ṣe yìí ìdánilẹ́kọ̀ọ́ kan tó pàtàkì nìyí pàápàá láwùjọ ilẹ̀ Yorùbá eléyìí táwa wà àwùjọ tó já sí wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó dojúrú nǹkan jẹ́ òdodo ó di nǹkan tó já sí wípé téèyàn bá fẹ́ sọ èèyàn ọmọ rò wípé ah fún sì yẹ kí n sọ òdodo báyìí ṣùgbọ́n irọ́ àwọn èèyàn pa irọ́ lórí múbàrí wọ́n parọ́ sínú póstà wọ́n tún gbé irọ́ lọ sórí rédíò àtorí tẹ́lì àwọn èèyàn ó sì máa rà kẹ́tìkẹ́tì tí wọ́n tún fi fóònù nàmbà síta pé tẹ́ bá fẹ́ pe àwọn o tẹ́ fẹ́ ṣèwádìí sí lórí kíní o lórí irọ́ o ẹ tún pe àwọn sórí nàmbà báyìí àwọn tó wá dúró lórí òdodo ṣùgbímọ̀ tó kọ̀lì lúùn òǹkà wọn wá kéré jọjọ ṣùgbọ́n ká má jẹ́ ọ̀yá wà lẹ́nu o tó bá dijọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ àlùkìyàmọ̀ kọ́lọ̀kọ́lá ìmẹ́ àti yí àwọn tí ó wọ àlìjẹ́nà náà on merit list ní pé ìwọ yóò ọ̀dángájá ìwọ yóò máa lọ́nà àlùjẹ́nà ẹyọkan 1000 ẹyọkan nínú mélòó nínú ẹgbẹ̀rún a wà rí pé ká tó lè mẹ́yọ kan nú ẹgbẹ̀rún wàhálà dé àbí wà lóde wàhálà dé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà mọ́ aktharun nas wà láó harọ́stà bí mọ́mìnì bó ṣe wù kí èèyàn sojú kòkòrò tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn àtúní gbọ́lọ́ngbọ́ náà ṣùgbọ́n bóò lèmi àti ẹ láàṣì wà nínú àwọn tí ó gbọ́lọ́ngbọ́ bóò lèmi àti ẹ láti máa tẹ̀lé tọ́lọ́run àtànábíwa Muhammad sallallahu alaihi wasallam òun ló fa irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí wọ́n ní ká sọ̀rọ̀ nípa mahabbatu nabiyyi sallallahu alaihi wasallam bila ghuluwi nínífẹ̀ẹ́ ànàbí kíkẹ́ àti ọlọ́run kó máa bá láì ní tí a ṣe jùbọ́ láì ní kọjá àlà láì ní fi tí wọn ọ̀fẹ́ ká fi kókó láì sì ní yọ nǹkan kan kú òun bẹ́ẹ̀ eléyìí náà ní ká ṣe kí ni o òun náà ní ká fi sọ ọ̀rọ̀ a rí pé tí wọ́n ní ká fi sọ̀rọ̀ yìí a mọ̀ rò pé sọ relevant kìí ṣe nàìjíríà nìkan làwọn àfáà tí ń discourse ìwọ̀n rẹ̀ gbogbo ayé òun náà ti náà kọ́ṣà rẹ̀ yìí torí wípé àwọn èèyàn ń kọjá àlà á rí pé tá a bá wò kí n tó bọ́ sínú ọ̀rọ̀ àníbi sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká mọ̀ látòrí àwọn olóṣèlú àbáwọn tí wọ́n gbajúmọ̀ lágbàáyé lórílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ jẹ́ mú láti South Africa Nelson Mandela ó kú láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ Nelson Mandela èsì mùsùlùmí kọ̀ọ̀gbà kọ́kàn oṣù lọ́nà gbogbo ohun tó ṣe fún South Africa ọwọ́ ọgbọ́n níjó ti kú ojú ẹ̀ tí ó ròdòdó ní ìsìn wà láì ó ti rí òdodo tó bá lè padà wálé ayé yọ́ wà fún ẹ̀yẹ̀ òdodo ní ẹ̀tẹ̀lé òun ṣe mistake tó wọ́n tẹ̀lé òdodo tọ́bá wà wò ní ìsìn wọ́n fẹ́ sin òkú Mandela gbogbo ayé ló péjú síbẹ̀ abẹ́rí kọ́ntì kan tí ò débẹ̀ ṣe ẹ̀ pàwọ̀ rò wípé a àdìbẹ̀ẹ́sì Mandela àdìbẹ̀ẹ́sì Mandela ládàwò lágbà bẹ̀ àdìgbà ládàkẹ̀ lórí kí n bọ́ sí nàìjíríà ọbáfẹ́mi awólọ́wọ̀ àwọn nnamdi azikiwe àwọn murtala muhammad tafawa balewa àwọn kọ́mọ ní àwọn ẹgbẹ́ awólọ́wọ̀ làwọn àwọn lọ́mọ awólọ́wọ̀ awólọ́wọ̀ aláàmọ̀nàbìlá sọ́bọ̀ ọlọ́run bọ́ lódodo sọ́bọ̀ àpapọ̀ òṣèlú ọlọ́run ẹ̀yin bẹ́ẹ̀ pẹ̀lú ayé náà torí pé nífẹ̀ẹ́ rẹ̀ àbí lẹ́sẹ̀ pẹ̀lú ayé ní kéde o àwọn mí ọlọ́mọ òdú àlàwọn ẹlòmí òdìbò ń sàǹgbò lòun ẹlọ́wọ́ sàǹgbò ẹlọ́wọ́ ògbò ògbò tó jẹ́ pé tọ́ọ̀gì kan ni tí máa mẹ́mú wọ́n ní ọmọ ẹyọ ọdún lẹ́nu sàǹgbò gbogbo wọn báwọn kí ni contribution wọn sí tọ́lọ̀ ọba àlekè ọlá fẹ́ ṣùgbọ́n wọn tó nífẹ̀ẹ́ wọn wọ́n tún sọ wọ́n dóòsà àkọlẹ̀ wọ́n tó ṣe kí ni o tí wọ́n tún sìn wọn àṣetá a bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ táwọn èèyàn bá nífẹ̀ẹ́ kankan wọn a máa kọjá àlàbẹ́ẹ̀ ìkọjá àlàun yọ́ wà lọ gbé wọn kọlọ́lọ́ ọba àlèkè ọlá ṣùgbọ́n nínú Islam gbogbo ohun tó lè gbé wa kọlọ́lọ́ wọn fi ká ṣe gbogbo ohun tó lè jẹ́ kárí ìbínú Ọlọ́run wọn fi ká ṣe ní Islam ṣe jẹ́ kó yé wa ibi tí màá ti kọ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìgẹ̀ngẹ̀ ni pé tẹ̀rẹ̀tí ìgbìmọ̀ wa dà wal mahabba tàbí ká sọ pé maratibul mawadda wal mahabba àwọn ìpele tí nínífẹ̀ẹ́ tó pín sí ibi tí mo ti fẹ́ gbé yìí ká lè mọ bá a ṣe ní kọlọlọ́run ọba àlékè ọlá bá a ṣe ní rìbìnú ọlọ́run ọba tó gbogbo wa àwọn àfáà ní alimọ́rítàbátùlù wúlá mímọ̀rọ́ tíbi lìmọ̀ wà dá yíyá mahabbatullahi nínú ìpele tí kéèyàn ò nífẹ̀ẹ́ tó pín sí ìpele alákọ̀ọ́kọ́ òun ni ká nífẹ̀ẹ́ ọlọ́run jẹ́mọ́ kí la pè nípele alákọ̀ọ́kọ́ ká nífẹ̀ẹ́ ọlọ́run tá a bá rí mùsùlùmí kan tí ó lọ sí ìfẹ́ ọlọ́run nínú báyà rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run máa jáde mẹ́ ìwà tí ń wù ìwà àfẹ́ ọlọ́run kò máa jáde mẹ́ a ti mọ̀ pẹ̀lú eléyìn níjọ́ tó bá ti kú yóò lọ kó ìbínú ọlọ́run bá lékè ọlá ni torí òun náà ṣe kò tí nǹkan kan síwájú nínú ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run kìí ṣe tá a máa ń fẹ́ lọ sọ anybody ló lè fẹ́nu rẹ̀ sọ tó wù ṣùgbọ́n fìlà hakíkọ̀ a mọ̀ bóyá yẹn nífẹ̀ẹ́ ọlọ́run àbí ò nífẹ̀ẹ́ ọlọ́run látara tó bá ń jáde látọ̀dọ̀ rẹ̀ jama obìnrin tó sọ pé mo nífẹ̀ẹ́ ọkọ mi ọkọ wa sọ fún kó tó kúrò níláàárọ̀ ìwọ ìyàwó mi ìtí mo fẹ́ jẹ lálẹ́ ìyẹn ni iṣu rẹ̀ odó rẹ̀ kẹrosíìnì rí ẹ̀gúsí ló sì bá ń sì sí gbogbo irinṣẹ́ tóbìnrin yẹn nídi ọkọ ti kó lẹ̀ ó sì lóhun nífẹ̀ẹ́ ọkọ lódodo ọkọ wa dé lálẹ́ ọwọ́ ara gbéra ìsì káwájú ẹ lóòótọ́ ọbẹ̀ ẹ̀gúsí ló sè sẹ́ ọkọ lọ ẹ̀gúsí lòun fi jẹyán ọkọ ti ń dáhùn tó lówé kí n délé lálẹ́ yìí ah ìyẹn mi ó ti wà nínú kúlà ibi tí wọ́n máa ń gbé sí nìyàwó bá gbéra ìsì kalẹ̀ àbògbé ẹjá sọ pé ó gbé sẹ̀mù sẹ̀mù sẹ̀mù tó súnmọ́ kéde o ìyán lọ́wọ́ fi ẹ̀gúsí sí lọ́kọ́ tọ́ wọ̀ báyìí lórí àà ebele léyìí àà ó ní sẹ̀mù ni ọmọ ẹ̀yà ayẹ́ náà ni ọmọ ẹ̀yà ayẹ́ ni ọ̀rẹ́ mi ni àti bẹ́sù ni pọ́blẹ́mù mi ẹjọ́ ń torí ọlọ́run sí òrìfẹ́ mi nílé àbó ti ẹ̀wà kówó sínú àwo fún pé owó ìlọ́jẹ̀ lálẹ́ yìí a rí pẹ́rù ìfẹ́ ìfẹ́ kéde jẹ̀mọ́ ìfẹ́ ẹ̀rọ lásán ni ìdí èyàn ó fi mọ ìfẹ́ tí bá ń jáde irú ẹ̀ e ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ kéékèèké obìnrin tí wọ́n l'experience tí wọ́n tẹ̀tẹ̀ dàgbà lónìí ilà àwọn ọkùnrin fi ń tàn wọ́n jẹ i love you yóò send text message sí wọ́n ti ń ta àwọn ìwé àwọn ìwé burúkú tí wọ́n fi ń ba kàrí àwọn ọmọ teenagers àwọn ọmọ àwọn ọmọ kéékèèké ọkùnrin yọ kẹ̀rọ arúgbó òní tọ́ba ti test love one love two love three yọ́ mọ̀ sẹ́ndì mẹ́sẹ̀jì sí kọ́ lọ́ọ̀fù rẹ̀ kẹ́kẹ́ o ọwọ́ tó fẹ́ ṣe ni wípé kóhùn ó lè bá ṣe sì náà níjọ́ tó bá ti lè rí òwò rẹ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ ẹ̀kejì ẹ̀kẹta tóbìnrin yẹn bá tún ṣe mistéèkì ó lè dákú ṣùgbọ́n jẹ́ tó ọ̀bá tí ìláǹfààní sí yọ́mọ̀ tàjẹ èyí ò kọ́ lè fẹ́ kìí ṣe ìfẹ́ ẹnu ìfẹ́ orí text message ṣùgbọ́n ìṣesí ẹ obìnrin àti nínú olúwa ìtọ́jẹ́ pé ọkọ rẹ̀ léṣòro odidi tí ò dùn lọ́dún márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ààrẹ sì kí ọkọ ọkọ ò lè ṣe anything ìjẹ́ ẹ̀múlé ó sì gbò tọkọ rẹ̀ ìjàmọ́ ẹ̀jọ̀ sílẹ̀ ní onífẹ́ ọkọ àbí onífẹ́ ọkọ obìnrin tó já sí pé ọkọ rẹ̀ ń ṣẹ́ ní báńkì tẹ́lẹ̀ tí àwa mọ̀ nígbà tán máa jẹ àwọn banks nígbà margin of banks tí wọ́n da àwọn báǹkì pọ̀ eh, platinum kìíní kan tó di phb tí wọ́n sá da àwọn báǹkì yẹn pọ̀ wọ́n bá sáàkì ọkọ̀ tiẹ̀ kòkó oṣù mẹ́fà tí ìfilẹ̀ ọkọ̀ lẹ̀ kòkó oṣù mẹ́lò tẹ̀mọ́ ẹ̀ sọ́kọ ló nífẹ̀ẹ́ àbòwó ti mẹ́ lọ́wọ́ ọkọ kò nífẹ̀ẹ́ ọkọ táwa náà bá láa nífẹ̀ẹ́ ọlọ́run ọba àlekè ọlá a tẹ̀ láṣẹ ọlọ́run àsìkò òun bá tó a kí o àsìkò ramadan a pèbí mọ́nú gbogbo tọ́nà ọba ní a ṣe a máa ṣe eléyìí ni ọmọ túmọ̀ sí pa a ṣe kéde ooru adéfẹ́ ọlọ́run àbí yíyá alimọ́tàbátú alùpùpùlà mímọ̀ ọtí bí ìmọ̀ wà dá ẹlẹ́kejì òun ni mahabbatu rasul mahabbatu rasul adéfẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí ogan ní táwà fẹ́ sọ lónìí kí ló fa kánífẹ́ ànábì kíkẹ́ àti ọlọ́pọ̀ ẹ jẹ́ kí fún alápẹ̀rẹ̀ téèyàn bá ń ṣiṣẹ́ ìjọba kò rọrùn kí gọ́ọ̀nà state kọjá sí pé gbogbo government parastatals òun náà ni ó chairman òun ni director òun ni ó gbùtò kò rọrùn ṣùgbọ́n yóò láwọn aṣojú ìwọ ṣojú mi níbi ilé iṣẹ́ báyìí ìwọ ṣojú mi níbi company báyìí àwọn tó ń ṣojú ìjọba wọn táà bá ti fìfẹ́ hàn sí wọn táà kan wọn lọ́wọ́ ilé iṣẹ́ wọn ṣe kíni ooru yóò dojú dé wàhálà ọ̀sẹ̀ ni àwọn wa lọ lọ́wọ́ bá rán pé ẹ lọ ṣàlàyé iṣẹ́ mi ẹ lọ múṣẹ́ mi dógógó àwọn náà gbọ́ ọlọ́run yé ju èmi àti yín lọ èmi àti yín ọmọ ọlọ́run tẹ́lẹ̀ pàápàá ilẹ̀ yorùbá wa ìtàn yorùbá òkú ti tàn kèése ilẹ̀ yorùbá nìkan tẹ́ dórí mọ́ta ẹlẹ́bọ òun lára mọ́kà ẹlẹ́bọ lára alẹ́ Yorùbá ta lọ́lọ́wọ́ bá rán sí mọ́kà tó jẹ́ káwọn mọ́kà ọmọ pé ìsìláàmù lẹ̀sìn tí mọ́kà fi á ìsìláàmù lónìí tá ní jẹ́mọ́ àdéhùwà Muhammad ta lọ́lọ́wọ́ rán sí Nàìjíríà tó jẹ́ àmọ̀ pé ìsìláàmù lọ́yẹ káwọn sìn Muhammad sallallahu alaihi wasallam àṣẹ àwọn nàbí á nífẹ̀ẹ́ rẹ̀ torí pòun lọ́lọ́wọ́ bá àlékè ọlá rán ní tó túmọ̀ sí nípa ànífẹ́ ọlọ́run tẹ́nìkan bá ní ẹmọ́ sọ̀rọ̀ súnà rẹ̀ bíbé mi ní o èyí sì máa pèrè àyà lù súnà yìí èyí tẹ ẹmọ́ sọ̀rọ̀ súnà yà kan bí ọdún lọ gbogbo nǹkan náà ní súnà súnà ẹ sì máa ní súnà súnà ẹnìkan náà àwọn èèyàn wa tó súnmọ́ wa dáadáa ó kú ẹni tó jẹ́ pẹ́ni ọlọ́run dáadáa ti máa náwó mọ́sálásí bàbá yóò súnmọ́ ọmọ ẹ̀yìn náà lẹ́wà tí ó nàwó fún yí tí gbogbo yóò dúnrọ́ lọ bọ́fẹ́ sí ma lọ ọkọ ẹ̀yìn àfáà náà ní ó tí ó dùn yìí mú ẹ jẹun ẹ ní dáadáa ẹni náà tó àwọn náà wá ní adarí ń táwọn ó ṣe bí lẹ́yìn kí wá sí wáyé àásìkò ó fáwọn òpó ah! àwọn àfáà ti population pé ah! pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́yìn wà láyọ̀ yẹ kéèyàn olóró lè bí bí táà fi gba nítorí 150,000 fáwọn òpó a fi gba tó lé 30,000 fún mọ́sálásí wọ́n ti fojú wo pé eh, irú bí táwọn àjọ wà tó kan bí o ọ̀rọ̀ súnà kan ah! ọ̀rọ̀ súnà náà láì yanjú wo ẹgbẹ́ sọ̀rọ̀ súnà tó ti yé àwa náà súnà náà láì máa yanjú sẹ̀mí ayé wa ibi tọ́rọ ẹ̀sìn dénú ẹlòmí ọ̀fẹ́ gbọ́ ẹ má dàpọ̀ ànábì ó lè máa fa ànábì jẹ́ o sallallahu alaihi wasallam ṣùgbọ́n pé kí ni lànà tánàbì gbé kalẹ̀ ẹlòmí ọ̀fẹ́ gbọ́ ní sẹ̀mí ayé èèyàn ń sèdánwó àsìkò òun tó ẹ̀wájá lọ kí o ah àwọn èèyàn sàlọ́ máa lọ́wọ́ ẹjá ìtìparí ẹ̀ tí wàá dírí ta tì á ti parí á lọ kí súrí àti á sí ìgbà náà lọ́wọ́ láti pé wákùtù kan bẹ wákùtù dọ̀rúrọ̀ pé àwọn ti kàánú fíkìú kò fẹ́ gbọ́rọ̀ súnà pé ẹ fi ọ̀rọ̀ súnà lẹ̀ súnà ò lè mú wá ń àwọn ògbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pọ́lọ̀ lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ìlọ́lọ́run ṣe ń sọnù Imran kùránì orí kẹta àyà 31 ọlọ́run ní kúlí in kuntum tuhibbuna fattabi'uni yuhbibkumullah tó bá já sí pé lódodo lẹ́yìn mùsùlùmí àbí gbogbo ayé ẹ̀ ń sọ pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run tó bá tọ́lé àtẹ̀mí àkọ́ láìkì ọlọ́run àlọ́ láìkì ọ̀tá ọlọ́run ni èmi èso ọ̀tá ọlọ́run kí ló dájú mi lọ́tọ̀ ọlọ́run tó ẹ tẹ̀lé mi ànábì sallallahu alaihi wasallam jẹ́mọ̀ta ló sọ bẹ́ẹ̀ ọlọ́run fúnra rẹ̀ ká tó fi lè mọ̀ pé títẹ̀ lánàbì sẹ́ ara apá nífẹ̀ẹ́ ọlọ́run ni nínú Quran suratu An-Nisa Quran chapter 4 verse 81 ẹsẹ̀ kọkànlélọ́gọ́rin ọlọ́run wà man yuti'ir rasula fàkọ́dí àtọ́ Allah qadama tọ́ àtànàbí yí alàtọ̀ àti yìí àwọn àfáà lọ́lọ́ngan fún rẹ̀ ọkọ̀ ó ti kátẹ̀ lánàbí ṣáájú ààrẹ kìí ṣe pé tọ́lọ́wọ́ bá ń sọ ní wípé ànàbí lọ́dáyé àbí lọ́dọ̀rọ̀ kọ́ ìtọ́lọ́wọ́ sọ ní wípé ibi kẹ́ẹ̀tẹ̀ lánàbí ìlú túmọ̀ sí pé èmi tí mo rán ànàbí ẹ ṣe kí ni o ẹnífẹ̀ẹ́ mi yóò bó ni mo bá jálẹ́yìn òun ṣe kí ni ọ̀nà tí ń bá bá jálẹ́yìn ta lọ́mọ náà mùsùlùmí ọ̀sán pé mo méwúrẹ́ lẹ́yìn ọ̀nà ewúrẹ́ tí bàbá ewúrẹ́ lẹ́yìn èmi lọ́wọ́ máa yan mọ ráànà bí sí yẹn ẹ̀tẹ̀lé ajẹ́pẹ́tẹ́ bá rẹ̀ mi ọlọ́run lọ sójú ẹ̀ ní ṣe kí ni ẹ̀ẹ́dì tẹ̀lé mi a nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi àwọn ìpele ẹlẹ́kẹta nù nígbà tá a bá yọ ìfẹ́ ọlọ́run tán èwo lọ́tẹ̀lé o ìfẹ́ ànábì kéde fẹ́ lẹ́ẹ̀kẹta àwọn onímímọ̀ àwọn onímímọ̀ tá à ń sọ yìí o àwọn àfa àwọn ayẹ o àṣẹ alẹ́ ulama arọ̀bàníyù àlàámìlúnà bìrìmì kìí ṣe àfa àti ilé aláǹgbá kí là ń sọ kìí ṣe àfa àtànká orí ọmọ mọ́nà kòkò tí ń gùn òun là ń sọ kìí ṣe àfa babaláwo àwọn onímímọ̀ àtàjẹ́ ọ̀bà ní yúù àwọn onímímọ̀ bẹ̀rù ọlọ́run àwọn onímímọ̀ ẹni ọlọ́run àwọn onímímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ wọn bọ́lọ̀ sí fún wọn lágbára sẹ́ẹ̀fẹ́ èèyàn làwọn onímímọ̀ náà lè ṣe màlẹ́kà onímímọ̀ náà olóbi tó ṣe kíni o tó kù sí ṣùgbọ́n àwọn alọ́gbìn ọ̀gbìn ah, wà láì àfẹ́ ilé àfẹ́ ẹni ọlọ́run tọ́lọ́run lọ jẹ́ lógún ju owó àpò rẹ̀ lọ tọ́lọ́run lọ jẹ́ lógún jù àjẹ́ ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ ti dàrú kí ló fà tí ìfẹ́ àwọn onímọ̀ sí jẹ́lẹ̀ kẹta anabi sallallahu alaihi wasallam ó ní al-ulama warathatul anbiya al-ulama warathatul anbiya ṣé ẹ̀rọ àwọn onímọ̀ níjọ́ tá anabi sallallahu alaihi wasallam tó ti kú kò sánàbí ọlọ́run náà tó rọ̀ lànàbí kan yìí àwọn wo ni wọ́n mọ̀ wá bá sí ọlọ́run lọ sẹ́wọ̀n bá sọ lẹ́ẹ̀kan pé torí ń gbà nàbí dìde sallallahu alaihi ìlọ́jẹ́ kámọ̀ ìsìláàmù ilẹ̀ Yorùbá ìlọ́jẹ́ kí ìsìláàmù délé Haúsá àwọn wo ló tàkì àwọn sàábé wọ́n tàn débi tọ́lọ̀ fún wọn lágbára dé àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé àwọn náà tó ń tàn ìsìláàmù ká wọ́n ń tànká wọ́n ń tànká wọ́n ń tànká tẹ́ dórí òní ìhàn àtẹ̀mí àti yínà táwa náà jọ wà mọ́sálásí tá à ń gbọ́dọ̀ Ọlọ́run lónìí àwa náà mọ̀ ṣe kí ni o a mọ̀ tànká ìyẹn ni ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú páàṣẹ kíni o ànífẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹrin màá sáré dáwọn ìpele yẹn dúró torí bí táà lọ́gán ìpele ẹlẹ́ẹ̀kejì wọ́n tó fẹ́ kọjọ́ sí wípé nínífẹ́ àwọn tó jẹ́ òbí wa nínífẹ́ àwọn wo àwọn òbí wa méjèèjì a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn kí ló fàtáàsì nífẹ̀ẹ́ wọn àwọn lọ́lọ́run lónìí sábà bíi wíwálé ayé ẹni kọ̀ọ̀kan wa. Wa nígbà tá a wálé ayé ọlọ́run ló dá wa ṣùgbọ́n àgbà ipasẹ̀ àwọn ta ni wá o àwọn òbí wa àwọn òbí yìí ọ̀ranyàn ni fún wa kọjá sí pé ká nífẹ̀ẹ́ wọn gbogbo ẹni tó bá ti lé rí ìbínú ọlọ́run látara àwọn òbí ẹ̀ láàyú kúbálùmí ní sọ fún wàlá àdùn gbogbo nítorí ó ṣe inú iṣẹ́ ọ̀ranyàn ní àṣepọ́rẹ́ ní ọlọ́run ní ìgbàlọ́wẹ̀ láti gbọ́dọ̀ gbìyànjú ká má rí ìbínú látara àwọn òbí wa àáfàá ní sẹ́wá lẹ́lẹ́ẹ̀ka òun làwọn ìfẹ́ tó kù àwọn ìfẹ́ tó ṣe kí ni o ìfẹ́ yòókù ọkọ nífẹ̀ẹ́ ìyàwó ọ̀rẹ́ méjì nífẹ̀ẹ́ ara wọn ọ̀gá nífẹ̀ẹ́ ọmọ ṣẹ́ bàbá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ gbogbo àwọn ìfẹ́ yòókù kí ọmọ tẹ̀lé sẹ́wárí gbogbo òfẹ́ márààrún tá a sọ yìí èyí tó bá ti lè forí gbárí jẹ́mẹ́ẹ̀já gbàrin yìí òkè tó bọ́ sínú ìfẹ́ tá à ń lọ gangan tífẹ́ ẹnìkankan bẹ́ẹ̀ lè forí gbárí pẹ̀lúfẹ́ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àwọn àfẹ́ yòókù á kó sínú dustbin á rí mọ́lẹ̀ á wà múfẹ́ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì kí nìfẹ́ alákọ̀ọ́kọ́ ìfẹ́ ọlọ́run kí nìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni ń tá àgbẹ̀lẹ́rọ pẹ̀lú eléyìí ọkọ̀ wa sọ fún wa olúwọ̀ ìyàwó mi lóòtọ́ ẹlẹ́à ní ọrọ̀ ṣùgbẹ́ ẹlẹ́à ti ẹmọ fẹ́ kán mọ́yàtọ̀ máa bọ́ ra ọṣẹ ọṣẹ kí ni o ọṣẹ ìgbóra mo fẹ́ kán mọ̀ pé ìyàwó mi ẹlẹ́à ti mi ẹlẹ́à ìgbò ni ọmọ ẹfọṣẹ ìgbóra ó sì máa ṣe jẹ́rì àbí pámì tó tó wá ríjà àbùtì ẹ̀tọ́ ọmọ wọ̀ ọ lọ ṣe báyìí tí wọ́n fi máa rí pé irú èèyàn tó jẹ́rì ọwọ́ pàwá láṣẹ tọ́tako tọ́nà àtànàbí rẹ̀ pàwá láṣẹ ìfẹ́ ọkọ wa ò gbọdọ̀ kọjá àfẹ́ ọlọ́ àti tani o àtànàbí wa bàbá wa àbí ìyá wa a nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n náwó lé wa lórí láti kéke wọ́n tọ́jú wa tá a fi dèèyàn ńlá àwa dèèyàn ńlá tán pé a ipò tó dé yìí èyàn débẹ̀ lásán a mọ̀ bọ́ orúbọ ẹ̀ẹ̀kan lọ́sùn mẹ́ta mẹ́ta tọba túnúbọ̀ túnúbọ̀ àwọn ayé mọ̀ ilé òrìjẹ́ wórí ọ̀fíṣẹ́ kankan ìhòhò lọ́mọ wa aago kan òun láti máa gbẹ̀bọ̀ tọba ti gbé ojú ayé ò lè mọ́ ọmọ ó ní tẹ̀lé wọn torí pé ìfẹ́ wọn ò gbọ́dọ̀ ju ti tání lọ tọ́lọ́ àtànàbí rẹ̀ sallallahu alaihi wasallam inú sí já sí pé látọ́ átà ní màkàlókè ní máa sí ọ̀tẹ̀lẹ̀ káàlì a ní máa tẹ̀lẹ́dà láti lọ fi apàṣẹ ọlọ́run ọba tọ́dẹ̀dà gẹ́gẹ́ fún rẹ̀ náà kí ló wá fa ìfẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ nínífẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láì sàṣejù sẹ́ẹ̀rí lágbàáyé ibi tí wàhálà ti kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀tá ọlọ́run sẹ́ẹ̀mọ̀ká ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló jẹ́ ànábì ìkànnì àwọn ànábì kan ti ṣáájú ẹ̀ àwọn ànábì tó wá ń ṣáájú ẹ̀ àwọn ìjọ wọn wọ́n pọ́n wọn kọjá bó ṣe yẹ ìníṣíálẹ̀ nípìlẹ̀ àwọn rò páwọn nífẹ̀ẹ́ wọn wọn ò mọ̀ pé àwọn ò nífẹ̀ẹ́ wọn àwọn ń dá wàhálà lẹ́ẹ̀dẹ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn ni wọn ò mọ̀ wípé ìfẹ́ táwọn rò páwọn ní àwọn fi wà bínú ọlọ́run ni ẹjẹ́ mọ́ ànábì wa Ìsá alayhi salatu wassalam ẹ lọ ka ìtàn àwọn kírísítẹ́nì nípìlẹ̀ wọn àpé Jésù lọ́lọ́run wọn àgbé jésù ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ látorí pé ọmọ ọlọ́run jésù wọ́n rò pé ẹni tí ò ní bàbá wọ́n gbà pé mary mariam ènìyàn rẹ̀ ṣùgbọ́n gbà tí ò ti ní bàbá yẹn ọmọ ọlọ́run ẹ̀ka náà rẹ̀ almasir ibn allah nígbà tán sọ bá ń tán wọ́n bá fi rinlẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé téèyàn bá ti fi kankan rinlẹ̀ tí n bá sọ mí mo tó sọ mọ́sálásí mi mo sọ mọ́sálásí mi mo sọ lórí rédíò mo tó lọ sọ ní BBC mo sọ VOA ọkàrí ayé àbí ọkàrí ayé ọkàrí ayé kí ní yẹn bá spread láàrin àwọn kiri yóò jésù ọmọ ọlọ́run jésù ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ ọlọ́run léèta àwọn pé lámúyẹ̀ nídí wà lábí òlàbí ọlọ́run bí ma ẹni kó ṣe kí ní ẹni kó rí nígbàtẹ́lẹ́yìn orin lẹ̀tàn òun ni ọlọ́yẹ kọjọ́ lọ òun gá ní kéde òun lọ́lọ́ Jesus is Lord wọ́n tó ló controversy wọ́n bá bá débi wípé wọ́n wá padà pé Jésù kẹ̀kẹ́ lọ́lọ́ sáàmọ̀ pé ìfẹ́ ọlágbára ẹni pé èèyàn bá nífẹ̀ẹ́ sí kò sí pé èèyàn ó lè pé tí a bá gbàgbé alíyùgbónà àbítọ́ọ̀lì rọ́bí Allah ta'ala anhu nínú àwọn khulafa ar-rashidun alígbọ́mọ̀ àbí tọ́lì wàhálà àwọn à ń pè àwọn kan ní ṣíà nínú islam nínú àwọn fíríkọ̀ àwọn ikọ̀ tí wọ́n ti ya lọ kó nínú islam ẹ ka wàhálà àwọn ṣíà ibi ọ̀rọ̀ ìfẹ́ tá ń sọ yìí làwọn náà ti bẹ̀rẹ̀ problem wọ́n láwọn nífẹ̀ẹ́ alìbòròdì àwọn dẹ̀ ń tẹ̀lé nígbàdá àrẹ kan wọ́n ní alì lọ́yẹ̀kọ́ di ànábì kan wọ́n ní jíbírìlù ṣe kí o wọ́n lọ́sàbòsí ni wọ́n lálábòsí ni Jíbírílù pé èyí tó fi yẹpọ́ lọ gbé ìjánà bí ìkan fún àlíyù bọ́nà àbí tọ́ọ̀lì ọwá ṣe mistake ọwá lọ bí fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ bí wọ́n ọlágbára jù bá ń lọ nígbà dáàrẹ kan tí wà láwọn bẹ̀rẹ̀ látojú ayé alì gangan ìlú bí alì lèkílẹ̀ lè yẹ̀ yìí fẹ́ dálẹ̀ torí wọ́n lọ bí àlíyù bọ́nà àbí tọ́ọ̀lì radiyallahu anhu kí lọ fẹ́ sọ nípa Abubakar àti Uthman àti Umar àti Uthman oúnjẹ kó yọ wípé Abubakar Umar Uthman nígbàtà nàbí àsàrà wà láyé àwọn máa ń dákọ wọn tẹ̀lera wọn àtàbí èdè sọ̀rọ̀ sallallahu alaihi wasallam Abdullahi ibn Umar òun náà sọ orú nǹkan yẹn pé àwọn máa ń sọ bẹ́ẹ̀ láyé ànàbí ànàbí sọ̀rọ̀ wọ́n wá ó ní wà á nà mẹ́nà mùsùlùmí èmi jẹ́ kan nú àwọn mùsùlùmí kódà muhammadu alhanafiya tó jẹ́ ọmọ bíbí inú alìbùnà àbí tọ́lìbì gangan ó tún lọ bá bàbá rẹ̀ nígbàtí wàhálà àwọn ṣí àbẹ̀rẹ̀ tí wọ́n ń sọ ìsọkúsọ nípa àbúbákiri umaru usman àwọn sàábẹ́ tán sáájú rẹ̀ lọ àwọn khalifa yìí kí lọ fẹ́ sọ pa wọn ọlẹ́ni ọlọ́run ni wọn ẹni ọlọ́run òun ni wọn òun náà sì rí ọ̀kan náà mùsùlùmí lòun inú bí á lè láàrin kan pé ah, ah, irú kílẹ̀ yìí ṣe àfẹ́ dálẹ̀ yìí wàhálà lè fẹ́ dálẹ̀ yìí wọ́n ní alìbọ́nà àbí tọ́lì ó ní kí àwọn sàbí ọ dánálẹ̀ pé àwọn eléyìí aládẹ̀wò ni wọ́n àwọn tó yẹ kéèyàn dáná sọ̀rọ̀ àwọn eléyìí wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ní ìsìláàmù wọ́n sì jò wọn wọ́n ní wọ́n tó wá ń rẹ́rìn náà ẹgbẹ́ òkú tọ́rọ̀ fẹ́ burú dé <laughs> wọ́n tó wá ń rẹ́rìn gẹ́gẹ́ sáwọn ọ̀sọ́ àlọ́lọ́run lálì sẹ́kọ̀ fọ́lànà bí ìkẹyìn ni nígbà wọ́n ní pé Ali gé ti ẹ̀sán ànàbí ìkẹyìn pé ọlọ́run gan ni Ali wọ́n nítorí pé àwọn ti gbọ́ nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé ẹnìkankan ò lè fi ya aná jẹ́ èèyàn ìlà rọ́bà náà àfọlọ́n tó nínú pé sẹ́ẹ̀rí ló tó kó àwọn sínú náà sẹ́ẹ̀rí pọ́lọ́run ni ọlọ́run ni Ali sẹ́ pípẹ́ Ali ní ọlọ́run yẹn ló bi nínú dùgbé ẹsẹ̀ lé ikú ètì òun pẹ̀lú ọlọ́run àlèkè ọ̀la jàmọ́ kí ló sún wọn débẹ̀ wọ́n láwọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tí ń tẹ̀lé gúrú màrá ìṣègbọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ni àwọn tí ń ṣe òkè ìbàdàn ṣèbí fi òkè ìbàdàn wọ́n ni ẹ wo àwọn tọ́rọ kú ṣọ̀ṣun Òṣogbo bí last two years àbí last year ni tá a bá wá wò ìfẹ́ yìí ló ń ti àwọn èèyàn lọ bí tí a àti sọ tó yẹ ká nífẹ̀ẹ́ ní ìsìn nínú tó yẹ ká nífẹ̀ẹ́ sọ̀rọ̀ mi òòsà òsì ń bẹ̀ wọn ò ní a nífẹ̀ẹ́ òòsà nínú tó yẹ ká nífẹ̀ẹ́ wọn ní ká nífẹ̀ẹ́ ìyá wa tọ́lá àwọn èèyàn máa ń mú àwọn àdísì ọ̀rọ̀ kan wá wípé àrẹ́bí ọ̀sán pé kéde o hukul biladi àbí kẹmílẹ̀ lè mẹ́ pé ká nífẹ̀ẹ́ ìlú ara yí mẹ́rin ni lẹ́sàn mi kọ́ lè rọ̀ṣù sallallahu alaihi wasallam hukul watan mínà lè mẹ́ wọ́n ní kéèyàn nífẹ̀ẹ́ orílẹ̀-èdè èèyàn kéèyàn nífẹ̀ẹ́ ìlú èèyàn pé ara ìgbàgbọ́ ni ànábì ò sọ bẹ́ẹ̀ Islam ò bíríìtì ẹ̀yàmẹ̀yà ọjẹ́ Yorùbá ọjẹ́ Haúsá ọjẹ́ Ìgbò òsùntọ́kan ọlọ́run lítà àárọ̀ káfí mara wa ni kódà wọn táà tó jẹ́ Yorùbá táà bá rí Yorùbá tó wá látòkè òkun ní ìsìn tó bá ń sọ Yorùbá òkè òkun ní ìsìn nígbà náà ni mo wá jọ wípé láti mọ̀ fúnra pé àwọn tòkè òkun lélẹ̀ tẹ́ bá àwọn tẹ̀gbá lọ́bá gbọ́dọ̀ àwọn tẹ̀gbá rè tẹ́ bá àwọn tìlọrin ni pé fa nígbà náà ni wọ́n sọ fún fa eré ẹ ti ṣe kíní kan fa ó ti máa fura pé àwọn tèèyàn wá ní kíni o Ìlọrin lélẹ̀ níta àárọ̀ kálíbà ṣe kíni o kálíbára wa kìí ṣe kálíbà sọ̀yàmẹ̀yà àwọn àdísì náà yẹ pọ̀ lọ́bà tí wọ́n mọ̀ pé ànábì ní ká nífẹ̀ẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo wàhálà yẹn tí wọ́n dálẹ̀ ìlò fantialisi tí wọ́n wọ́n tó mẹ́rin ni pé àníṣẹ́ àwọn gbàpọ̀lọ́ ní alì àwọn olóṣèbẹ̀ àwọn ṣíà kọ́lọ̀kọ́lọ̀ wà nínú àdúgbò ilé jásí pé ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí ń táwà gbọ́dọ̀ sọ́ra ní a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn onímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wá rí káwọn bá wà kọjá àlà nípa àfíà ànábì màá wá lọ sínú lẹ́yìn mọ̀kọ́dímọ̀ tí mo ti ṣe yìí màá wá bọ́ sínú wá sí nínú àwọn tíra tó dáa pọ̀ táwọn àfa àkọ lágbàáyé ọ̀kan ní ẹmu mú dání èmi gan ṣe kan tó kọ́pì rẹ̀ ni ó ti lọ́dún bíi mẹ́wàá tí mo ti ní tíra yìí tíra yẹn dáàpọ̀ hukuku nàbí yìí sallallahu alaihi wasallam bainal ijlali wal ikhlal hukuku nàbí yìí sallallahu alaihi wasallam bainal ijlali wal ikhlal sheikh sọ́ọ̀lì bínú Fawzan al-Fawzan àwọn náà ṣe mọ̀kọ́dímọ̀ sí tíra yẹn torí pé àfáà tó kọ́ wọn lọ bí àfáà márùn-ún kálukú kọntribútì tiẹ̀ sínú tíra yẹn wọ́n wá kójọ òun ló ṣe kíni o ló di odidi tíra nínú àwọn tó kọ àáfà tó Abdullahi ibn Sọ́ọ̀lì Al-Khudairi ó wà náà àwọn tó kọ tíra yìí àáfà tó Abdullahi ibn Muhammad Al-Hasan ó wà náà àwọn tí wọ́n jọ kọ bákan náà Dr. Sọ́ọ̀lì Al-Fawzan wọ́n wà náà àwọn tí wọ́n jọ kọ tíra yìí àti àáfà Abdulkarim Al-Hamdan àti Sulaiman bùnà Abdulaziz Al-Furayji àti afa Abdulaziz bùnà Muhammad Ali Abdulatif àwọn mẹ́fà iná kọtíra yìí wọ́n dẹ̀ kó àwọn kọ́ọ̀tì mọ̀hímà àwọn kókó tó lágbára torí pé túmọ̀ rẹ̀ gan ni pé ìwà anábìwà Muhammad sallallahu alaihi wasallam láàrin wípé a ní gbàgbà bí kọjá abitọ́ yẹ a sì tún ní kéwọ́ kúrú ààtò ní pasófo níbi tó yẹ ká ṣe fánàbí bóò láàṣẹ wà láàrin méjì nípa ta ní o ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn kókókókó tí mo wá yọ jáde nínú tíra yìí màá sọ àwọn kan fún wa ń bẹ àbá parí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn kókó yẹn á gbé wá lábẹ́ ọ̀rọ̀ mẹ́ta abẹ́ alákọ̀ọ́kọ́ afẹ́ gbèyẹ̀wò tá a bá wa Muhammad kí ni àwọn nǹkan tó já sí wípé ààrì kí ni mọ̀bọ́yúrù mahabbati nabi sasọ́lá manifestations àwọn nǹkan tó já sí pé tá a bá ti lè rí a gbà wípé tó eléyìí nífẹ̀ẹ́ ànàbí lódodo eléyìí ṣe kí ni ó nífẹ̀ẹ́ ànàbí lódodo àwọn àfáà ká àwọn nǹkan yẹn tọ́pọ̀ àárùbáyá bíi méje sí mẹ́wàá wá nínú àwọn nǹkan yẹn ẹni tí àwọn tá a fẹ́ sọ yọ́bà sí lára ẹ̀ tó bá lóhun nífẹ̀ẹ́ ànàbí ẹ̀sọ̀ pọ́ parọ́ ẹ ló ṣe kí ni jẹ́mà ọ ń parọ́ torí àsìkò ẹjá ìtìmọ̀ àmúkọ́ alákọ̀ọ́kọ́ nínú táàrí lára èèyàn táàfì mà pé eléyìí nífẹ̀ẹ́ òjìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam òun náà ni tọ́ àtù fíìmà àmọ̀ a máa tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam níbi tó dápa wá láṣẹ tó bá ní a ṣe a máa yára ṣe a máa tẹ̀lé àṣẹ rẹ̀ kí ni túnmọ̀ eléyìí ẹni tá a bá láà nífẹ̀ẹ́ inú wọn ò dùn káyà pa àṣẹ rẹ̀ ẹ ayé náà ẹ àwọn tó yẹ pé wọ́n wà láwọn kò ṣèlú àbáwọn kò agbára tán bá ti ń fura pé kan nínú ọmọ lẹ́yìn àwọn kọ̀tẹ̀ láṣẹ àwọn ó lè má jọ ìwọ́n pónẹ́ẹ̀tì o wọ́n ti máa fura pé ẹni ó ti fẹ́ gbàwọ̀lẹ̀ wọ́n lè eliminate ẹ̀ wà láì wọ́n lè pa nítorí ẹ̀ kọ̀ sọ fún wọn pé wọn ọ̀tẹ̀lé wọn máa oṣù gbọ́n wọ́n ń fura pé kò sé kí ni o kọ̀tẹ̀ láṣẹ àwọn wàhálà ni gbogbo àwọn tá a ti níyàwó náà lé nínú tó lè fa kí wọ́n kọ́ bí ọkọ láyé torí pé obìnrin gidi nínú kùránì gangan fa sọ́ọ̀lẹ̀ hátù kọ̀ọ̀lẹ̀ táàtì nígbàtọ́lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ kéèyàn jẹ́ obìnrin obìnrin tí ó sọ pé mo nífẹ̀ẹ́ ọkọ obìnrin tí bá tọ́kọ rẹ̀ jẹ́ i love you my dear àbọ̀ sẹ́ni mẹ́sẹ̀jì sí i love you i love you torí tọrọ irọ́ ni ìta àfihàn pé o nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tọ́kọ bá ní o ṣe lọ́mọ ṣe ọkọ ní ọ̀fọ́sọ́ ọ̀fọ́sọ́ ó ní ọlọ́sọ ọlọ́sọ ó ní ọ̀dánú oúnjẹ lẹ̀ ọ̀dánú oúnjẹ ó ní kọ́ òwe àwọn ọmọ ọ̀wé àwọn ọmọ o léṣe o léṣe ọwọ́ sọ pé nífẹ̀ẹ́ o wàhálà wá ṣẹlẹ̀ láàrin pé kálukọ́ ọmọ lọ ọba bu ẹgbẹ́ wọn aláì nífẹ̀ẹ́ wọn bí kéèsì gbé ní àwọn kọ́ọ̀tù kọ́tọ́kọ́kọ́ ìyá wọn tán tí wọn ò wọ́n nígbà tí wọ́n sòpin yà láàrin ọkọ àti ìyàwó tán ìyàwó kẹ́ẹ̀bù ẹkún nínú ẹ̀kọ́ ni pé wàlá ìbò nífẹ̀ẹ́ ẹ̀wọ̀ ẹ mọ́jà wá ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn máa ṣe kí ni èèyàn máa tẹ̀ láṣẹ rẹ̀ ọmọ olóhùn nífẹ̀ẹ́ bàbá òun bàbá ẹ̀ ní ọlọ́gbọ́n pọn mi wà ọlọ́gbọ́n bàbá ní ọkọjá léèké kọ̀lọ́ léèké bàbá ní ọmọ ìṣòwáàsì kọ̀lọ́ wáàsì bàbá ní ó ṣe gbá kò ṣe tọ́lọ́run àṣetá abala nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àpẹẹrẹ rẹ̀ ń bẹ lára tiwa náà ẹ ń bá lóhùn nífẹ̀ẹ́ tiwa náà jẹ́mọ́ kí ni ó máa ṣe fún wa kí ni ó máa ṣe fún wa yóò máa tẹ̀ láṣẹ wa ni ilá ti kàánú suratu Ala Imran qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni a máa tẹ̀ ànábì ni tá bá ti wá ń tẹ̀lé yuhbibkumullah ọlọ́run wà nífẹ̀ẹ́ tiwa náà ta ni ọ̀fẹ́ tọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ òun ní gbogbo wa afẹ́kọ́lọ́wọ́ nífẹ̀ẹ́ wa lásẹ́sẹ̀ ìsìláàmù ẹni tí bá sá ti wà bínú ọlọ́run kó fi ìsìláàmù lẹ̀ wà lẹ́yìn ó rí bínú ọlọ́run lòdì ṣùgbáwọ̀ ọ̀fẹ́ rí bínú ọlọ́run òun lásẹ́sẹ̀ ìsìláàmù kọ́lọ́n já rí ọ̀nà rẹ̀ kalẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn táàfì mọ̀pẹ́ ni yìí nífẹ̀ẹ́ òjìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam yóò máa tẹ̀ láṣẹ rẹ̀ nínú sọ́rọ́tù náà kùrẹ́tà 24 verse 63 ọlọ́run ní fàlìyàgbà fàlì yahdar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́run ní ká lọ sọ́ra wọn o kí wọ́n lọ sọ́ra wọn gan kán lọ wà very very careful àwọn tí wọ́n ń yapa àṣẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n máa tẹ̀lé súnà kán sọ́ra wọn o láàrin tá a dé yìí màá mú àdífi ọ̀kan láwọn sàbí wa táàfì mọ̀ pé <laughs> kéèyàn ọmọ tẹ̀ lánàá bí èèyàn kàn dẹnu ọyọ wàhálà lèyàn ọgbà pàdé ń bẹ gbogbo wàhálà gan ti lórílẹ̀-èdè yìí gan ara pàǹtàkùn tánàbí ọlọ́run a ṣe lọ́fà tásìkò bá gbà mí màá ka àwọn ọ̀rọ̀ kan jáde fún wa ń bí ọ̀rọ̀ tí àwọn kèfèrí tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n sọ nípa àníbùwà Muhammad mo ní bí tí máa kàdí ẹ̀fọ́ wa bẹ́ẹ̀ insha sẹ́rí ibi kátẹ̀lá ànàbí yìí sàábé kan wà lọ́dọ̀ ànàbí ìjọba sallallahu alaihi wasallam ọba fọwọ́ òsì jẹun jama ká fọwọ́ òsì jẹun sọ́bálà náà súnmà ọba mú ẹlòmíì fẹ́ jẹ ráìsì dòdò ẹran ẹja ọwà lo kọtlẹ́rì kò sí tó burú bí ká lo kọtlẹ́rì àwa ò sí nínú àwọn aláìmọ̀ kan tọ́rọ ẹ̀sìn òye tí wọ́n ń kà fara àwọn èèyàn nítorí tí ò sí mẹ́sìn ẹnìkan bá fi síbí jẹun ó ti di kèfèrè nítorí bá nìkan fa kíní kan ọ̀rọ̀ ẹ̀sìn òye àwọn eléyìn àwọn eléyìn aládàáwò ni wọn wọ́n fẹ́ da ọ̀rọ̀ ẹ̀sìn ní kọ́lọ̀kọ́là wà bí aburú wọn kọ́lá ìjọ ìsìláàmù bí aburú wọn àwọn ò ní sọ pé ò lè fi kọ́tlẹ́rì jẹun ó lè lo kọ́tlẹ́rì sẹ́ẹ̀rì kọ́tlẹ́rì síbí wà bẹ́ẹ̀ ọ̀bẹ wà bẹ́ẹ̀ fọ́ọ̀kì wà bẹ́ẹ̀ yes correct ọwọ́ ọ̀tún rẹ tó fi mú kọ́tlẹ́rì tó fi ń buráìsì ọwọ́ ọ̀tún náà lè mú ọ̀bẹ tẹ́ ẹ mẹ́mẹ́ ọwọ́ ọ̀tún náà lè mú fọ́ọ̀kì tẹ́ mú ẹja àbẹ́ran ọ gbọ́dọ̀ lọ́wọ́ òsì tẹ́ parí oúnjẹ rẹ̀ tó pure water àbọ̀ fẹ́ omi inú kọ́ọ̀pù mọ́fọwọ́ mú mi ni tó bá já sí pé ti lọ́wọ́ omi ti lọ́wọ́ ti lọ́wọ́ ara ni ọwà alá àwọn àká rẹ̀ gbọ́ wà látọ́dán ọwà tó fọwọ́ gbé kí ni o ó tó gbé kọ́ arákùnrin yìí bá ń fọwọ́ sí jẹun anábì sallallahu ni nínú kò sí ìkẹta tó jẹ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ kọjá arrogant mọ́tòmọ́tò kẹ́mi èèyàn ọ̀gá àtùrọ̀ àwọn graduate òun ní ọ̀pọ̀lọ̀ university family o ṣe ìfẹ́ lóòótọ́ kí lè lọ tó bá ti kàwé yọmọ wá fẹ́ ṣe ìṣesí tó straight èèyàn kàwé ò ní ọyà yàkuyà ìwọ kọ́lọ́ ọ̀kọ̀ kàwé lágbàáyé ọkàwé jẹ́ kẹ́kọ̀ọ́ pé mùsùlùmí nìwọ múra bí mùsùlùmí jẹun bí mùsùlùmí ọkàwé sí adìkọ́ náà fọwọ́ òsì jẹun ó lè mi ò lè fọwọ́ ọ̀tún jẹun ànábí o arákùnrin yẹn sẹ́ ẹ̀mọ́ tán ló ṣẹlẹ̀ sí wọ́n ní kò wá lè gbọ́wọ́ ń lọ sẹ́nu mọ́ ọwọ́ tànàbí ni ó fi jẹun yẹn ọwọ́ ọ̀tún kò lè gbé lọ sẹ́nu mọ́ àwọn àfáà wá fún nítumọ̀ méjì wọ́n nítumọ̀ alákọ̀ọ́kọ́ ọwọ́ rẹ̀ lọ lójú ẹsẹ̀ ọwọ́ tànàbí ni pé ọwọ́ fọwọ́ ọ̀tún jẹun ó sì ní fọwọ́ ọ̀tún jẹun ó ní lágbára rẹ̀ nígbà arákùnrin yóò wò ọwọ́ ọ̀tún ti rọ kò sí jẹun mọ́ àwọn àfáà ní pé ìtumọ̀ kejì tí ẹni wípé àtàrà pẹ̀lẹ̀ rẹ̀ wá ga ọlọ́run náà wá díẹ̀ ní ẹ̀pa kọ̀ wá láǹfààní àti ìfọwọ́ ọ̀tún jẹun ọlọ́run jẹ́ onira fún tí wọ́n bá ní káwà náà òsì tọ́lọ́run tá a fẹ́ mọ́ lùfẹ́ ló pè léṣe ọlọ́run wà jẹ́ onira fún wa inú òjẹ́ lómi ò lè gojú lónìí ọmọ bí wọ́n dá fóònù ojú ọ̀rọ̀ pẹ̀lú ibi tí mo fáyìn ibi tí mo ṣiṣẹ́ ìjọba inú òjẹ́ lóbi olè dáràn gbọ̀nsí lónìí ibùn gbà tó tó rí tàyàtọ̀ níbi iṣẹ́ ìjọba ọlọ́run wà ní jí ọ̀rọ̀ fún ma pèsè bó lóòlé sí èmi náà sì ní jí ọ̀rọ̀ fún torí pé ìfẹ́ kọ́ gba ládá látàrẹ̀ ẹ̀mí rẹ̀ wá ní kọ̀wá lè ṣe mọ́ kọ́lọ́mọ́ sọ̀rọ̀ jù wá bẹ́ẹ̀ torí náà ká sọ́ra a bá láà nífẹ̀ẹ́ ànàbí nǹkan alákọ̀ọ́kọ́ ni pé a máa ṣe kí ni o a máa bẹ̀ adamu mọ̀hálà fáti àwọn amẹ́rì àwọn nǹkan tánàbí bá pa wá láṣẹ àgbọ̀dọ̀ yapa rẹ̀ sí àrùn àti nàbà wà wọ́n jẹ́ word and opposite alákọ̀ọ́kọ́ àmà tẹ̀láṣẹ rẹ̀ ẹlẹ́kejì àní yapa kíni o àṣẹ rẹ̀ ẹlẹ́kẹta tẹ̀sídíkùú fíìmà àkbàrà tẹ̀sídíkùú fíìmà àkbàrà sẹ́ẹ̀mẹ̀ pàṣọ pàdàbí ọlọ́lá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ta ló bá jìbìrì ìlú sọ̀rọ̀ gbogbo àwọn àtàjò kò sí jàbárù tí ń tara rẹ̀ jẹ́ gbà kan àbìrìjàbá <laughs> tí ń tara rẹ̀ jẹ́ òun àtàwọn gẹ́gẹ́ kan ó kú tú ẹ́ bẹ́ẹ̀ kúrò jàbárù mẹ́ lónìí jàbárù ti kú tú ẹ́ ń jẹ́ òní wà láìrọ́ ni ó lọ́wọ́ àtàwọn mẹ́lẹ́ká ẹ̀yẹ̀ kúrò bí sí owó lè ṣe yóò kẹfà sọ lórí rẹ́dí orí tẹ́lì ọ́ntàwọn èèyàn jẹ́ gbà náà àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí tí wọ́n ń tẹ̀lé ọ́ntàwọn jẹ́ jàbàrú ọ̀hún dàṣẹ gúrò ẹ̀mọ̀ lórí ṣùgbọ́n wa Muhammad sallallahu alaihi wasallam Jibrilu wá bá tí ò bá tẹ̀ gbogbo àwọn tá a bá ti ka àdíìsì àrùbáyínà àdíìsì àdíìsì ẹlẹ́ẹ̀kejì àdíìsì Jibrilu gbogbo alágbé Jibrilu wá bá Jibrilu wá máa ń sọ àwọn nǹkan tó lágbára sẹ́wọ̀n pé nígbà míì téèyàn bá súnmọ́ àwọn àgbàlagbà ọ̀rọ̀ tó já sí pé o tún lè gbọ́ pò mí ìmọ̀ afẹ́nà tá ní orí afẹ́nà àgbàlagbà wọ́n lè torí mo rí pọ́ ọjọ́ ọmọ lóàbí mo ṣe ń sọ̀tàn ìfọ́n o ah ẹ̀rù ọlọ́run àmọ́ bàyàn màmá dádì tèmi wọ́n sì ń bẹ láyé nìsín màmá dádì mi wà lẹ́wọ̀n bẹ láyé màmá sọ àwọn àtàkà fún mi láìpẹ́ yìí àwọn àtàn tí ìgbọ́rí láyé mi pé bàbá bàbá yín nígbà tí ó fẹ́ wa <laughs> nǹkan báyìí wá ṣẹlẹ̀ lábà a wà lábà ǹjọ́ náà báyìí báyìí báyìí báyìí báyìí báyìí sàgbàmọ̀ ìyá yẹn ní àwọn fáàtì kan lọ́wọ́ tẹ́lẹ̀ òsè kí ni o wọn èbí rú àwa bàbá àti wa gan wọn èbí ńgbà náà nítàn tí wọ́n ń sọ yẹn wọ́n wá ń sọ ìtàn ìgbọ́n wá farabalẹ̀ <laughs> torí rú àwọn ìtàn èèyàn nídìí ẹ̀ ọ̀rọ̀ lẹ fámílì kan lọ́sẹ̀lẹ̀ náà wá ń bàbá kan àwọn bàbá aláyí nígbà táwọn tẹ̀lú ní bàbá aláyí sí wá dé kẹ́lẹ́ kan bàbá <laughs> wọ́n sáwọn aṣọ ìbí ìgbọ́dà rẹ̀ kẹ́kẹ́ ọ́dà gbọ́n lójú gẹ gbé só orílẹ̀ rèé bàbá lónìí ṣùgbọ́n àbá àbá yí ọmọ mẹ́ta ló bí igbó kíní igbó kíní igbó kàmbẹ̀ lọ jẹ́ ti yín ẹ̀yìn ṣe bó ṣe jẹ́ náà tíró àwọn ìyá ọmọ kú kò sẹ́jọ́ sọ̀tàn ọmọ ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam àdàbí ọ̀rọ̀ ti ẹ̀kọ́ jáàtàn jìbìrìlù gẹ́gẹ́ ní wá ń sọ fún wá ń bí o kó tó dìbò délé ayé o ẹ wo ìtàwọn àsáàbùlì káàf jẹ́mọ̀ tí kùrà ní ọ̀bá sọ fún wa ta ló jìbìrìlù lọ́wọ́ sọ fún ọlọ́run ní kó wá sọ pé àwọn kan ti wáyé ṣáájú rẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda ọ̀dọ́mọdékùnrin ni wọ́n wọ́n èé ṣàgbàlagbà rárá ọmọ kékeré làwọn àsáàbùl káf amanu bi rabbihim wọ́n sì gbọ́lọ́gbọ́lódodo wa zidnahum huda àwọn asàlẹ̀kùn mọ̀nà fún wọn tí è bá ṣe pé jìbìrì ìlú wa sọ ní támọ̀ sáfìlì káfì nù wa kọsẹ́ tọ́mọ̀ bí jìbìrì ìlú ṣe wá sọ àwọn ìtàn tó ti kọjá lọ fún ó tún wá sọ àwọn nǹkan kan tí ó mọ̀ ṣẹlẹ̀ tó bá yá ká tó ń pàpà nífẹ̀ẹ́ ànábì wa sallallahu alaihi wasallam àwọn tó bá sọ fún wa yẹn pé yọ́ ṣẹlẹ̀ á ṣe kí ni àgbàmọ́ àìpẹ́ yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́ oṣù mọ́ láìpẹ́ àtúnrí nínú àwọn aláìmọ̀kan nílẹ̀ Yorùbá tí wọ́n ń bí iná tí wọ́n ń pẹ̀rẹ̀ àwọn láàfà àbò ní mímọ̀ tí wọ́n ń takò àwọn tó wà ní súnà tó fẹsẹ̀ rinlẹ̀ jẹ́ mú méjì wà bẹ́ẹ̀ ní ìnídàpẹ́ ní alákọ̀ọ́kọ́ yìí ọ̀kan náà àwọn tó máa ń ṣe comparative lecture ní ní Lagos State ó sì ń takò pé ẹgbẹ́ bẹ́ẹ̀ bọ́ tá a bá sí bí àfọ́só olè pàtí àní kọ́ ọ̀bẹ̀ ní ọmọ ṣe bọ́bá ní tìbílẹ̀ jọ rẹ jẹ́jẹ́ kọ́ ọmọ sàwọn kristian ní mùsùlùmí káwọ̀ ọmọ ọmọ wọn kéwú ọwọ́ afẹ́ dáìsí àwọn àfà ó ní jésù ò ní padà wálé ayé ó ní kò sí tọ́jọ́ ó lànà bí ìsá ò ní padà wá ọwọ́ á mú àwọn ẹ̀rí rọwá ipò tó gbé sórí facebook gbé sórí internet àwọn èèyàn wá ń ṣe rọ́dù fún pé ìsọkúsọ lọ sọ àdíìsí ẹyọ kan ti yanjú ṣubú ààrẹ wà láì jésù padà bọ̀ ànábì ìsá tó bá sì padà wà kọ̀ wá ṣe christianity o islam lọ́mọ̀ wá ṣe yóò sì pàgbélé búrẹ́ ẹjọ́ dìgbà náà ọlọ́mọ sí aládọ́rùn mọ́tọ́ ta ló jẹ́ kámọ̀ pa ànábì wa ìsá ń bọ̀ ànábì wa muhammad tẹ́nìkan bẹ́ẹ̀ lè takò ní wa tó ní pé ànábì ìsá ò padà wà ó nífẹ̀ẹ́ ànábì tó rárá tí ó jẹ́ àmọ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ní pé tẹ̀sídìí kú fí máa àkùbára ìtò bá sọ fún wa pé yọ ọ̀sẹ̀lẹ̀ tó nípa nàbí wà máa yá ń tí kú ánìlà wà kí sọ̀rọ̀ fẹ́ ẹnu náà àsọ́wọ́fẹ́ sànàbí ló ń fẹ́ ẹnu ni kì í sọ ń fẹ́ ẹnu ànàbí èso ń fẹ́ ẹnu sallallahu alaihi wasallam nínú tó sọ fún wa ní pé tó bá dòpin ayé ọkùnrin kan bọ̀ masihu dajjal masihu dajjal antichrist masihu dajjal ah ọlọ́run làwọn àbí àdánwò rẹ̀ ọkùnrin olójú kan olórí ibú èèyàn ọ̀daràn gidi yóò ṣe ìdẹ̀áwìlì olóhíyà yóò pèrè lọ́lọ́n òun ló yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún ṣe àríwájú orí ẹ̀ báyìí wọ́n ti kọ káf fáf rọ̀ pé kèfèrí olùkọ́tọ́lọ́ lélẹ̀ ṣùgbọ́n yóò máa ṣiṣẹ́ ìyá wọn àwọn àjẹ̀nù yóò sì máa lò ìdán abúlé ọmọ lò ó lè jí bàbá bàbá èèyàn dìde tí yóò sì dàbí bàbá bàbá èèyàn lóòótọ́ yóò sì máa sọ̀rọ̀ pé yá àgbàgbọ́ ọlọ́run ni o àwọn kan ó tún so nígbó látara rẹ̀ àwọn kan ní òsì tí ń jẹ́ mọ̀ sí ìjàmbá wọ́n ní òsì tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n takò àbí wọ́n takò láàrin dáadé yìí àtọ́rọ àwọn míì náà tí wọ́n ń takò àwọn nǹkan míì tánàbí sallallahu alaihi wasallam tó sọ fún a oòrùn ní ìsìn amẹ́bí tó oòrùn ti yọ àbí bẹ́ẹ̀ ni ibi tó òrùn ti ń wọ̀ òrùn ọjọ́ ń bẹ̀ jọkàn yóò sì ṣẹlẹ̀ sí àmì kò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa nínú àwọn àdíìsì tó lálàáfíà páwọn kan ló ṣẹlẹ̀ ara apá nífẹ̀ẹ́ ànábì agbọ́dọ̀ ṣe kí ni àgbà tó sọ gbọ́ lódodo sẹ́ẹ̀rí tó ti ẹ̀rí jẹ́ ká tún gbàgbọ́ gan ti pọ̀ ẹni tó bá ní làákàyè tó dẹ̀ ń gbálàyé ọ̀rọ̀ àwọn àfà àwọn àfẹ́ ẹni ọlọ́run màá sọ nǹkan méjì ní ìsìn níjọ́ tí gbogbo ayé tí wọ́n àti ìmọ̀ tẹkinọ́lọ́jì tí wọ́n ò tí ìmọ̀ kọ́ yẹ kéèyàn ò gbé nǹkan lọ laboratory ká lọ wò pé sáwọn kankan wà nú ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó lẹ́yìn èèyàn èsìn tẹ́wọ̀n òye kò èsìn tó bá wọnú oúnjẹ yín fáyíyú mísìlù fi anabi <laughs> yóò rí àà àwọn sì ní láyé èsìn àà kí ó jẹ́ èsìn ó àà anábì sallallahu alaihi wasallam ó ní ẹgbọ́n tí mò ń sọ yé apá kan ẹ̀sìn àìsàn apá kejì rẹ̀ ìwòsàn àìsàn yẹn kèése ìwòsàn àìsàn mí o ẹmọ́sà àdísì gbọ́ o kèése pápá kan ẹ̀sìn ìwòsàn fáwọn àìsàn ọ̀hún apá kan nínú ẹ̀sìn àìsàn burúkú apá kejì rẹ̀ oògùn fáìsàn yẹn tẹ́sí bá ti wá kọ́nu oúnjẹ yìí nìsín ẹ̀ẹ̀ni mọ̀bọ̀yá síwòsàn iló ti bọnú oúnjẹ yẹn àbí kí ni o àìsàn tẹ́ ẹ bá ti rí bọnú oúnjẹ yẹn àtàìsàn àti wòsàn equation ṣe kí ni o ó ti balance tẹ́ ẹ bá jẹ oúnjẹ wọn kò ní sí problem tó bá ti á mọ̀ pé àwọn mẹ́rin lè mọ̀ pé ajẹ́pà àárín tẹ́ sí tẹnubọ̀ o lè rí àárín yẹn dànù torí kọ́ mọ̀bà àjẹ́pà àárín tí àìsàn ṣe kí ni o tọ́ wà níjọ́ tánà bí sọ bẹ́ẹ̀ ẹjọ́ sáwọn èèyàn gbé nǹkan lọ laboratory ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ lónìí ìmọ̀ àjẹ̀lẹ́ fi rẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ajá anábì sallallahu alaihi wasallam ọjọ́ kẹfẹ́ ìdá wàlágà kẹ́líkù iná àhàdìkùn tí ajá bá tẹnu bọ kọ̀ǹténà àwọn tẹ̀ ń lò náà lé abọ́ ike bàṣíà apẹ̀rẹ̀ àti àwọn pàápàá gé àwọn kan tẹ́ ń lò anábì sallallahu alaihi wasallam ó ní ẹlọgbọ́ dáadáa o ẹ̀ẹ̀méje ni ẹ̀fọ́ dáadáa ọ̀kan nínú rẹ̀ bí tùrọ́bì pẹ̀lú yẹ̀pẹ̀ pẹ̀lú kí ni o yẹ̀pẹ̀ ìmọ̀ ìmọ̀ ojú ò ní ti fi hàn pé àìsàn burúkú kan bẹ lẹ́nu ajá kò sí tó lè fọ àìsàn yẹn mọ́ tẹ́ ẹ bá lo gbogbo sọ́ọ̀fù lé ayé gbogbo kẹ́míkà lé ayé kò lè fọ̀mọ́ àbíkẹ́ ló kí ní o yẹ̀pẹ̀ ta ló pàdé bí wàásù ìsàlàjọ́ náà ó yí ṣé ẹ nígbà tí wọn ò tí ì mọ oyin tó wúlò fún àdìsí àbúṣe ayé dìlò kò nínú Bukhari lárákùnrin kan ti wá bàdàbí àsálà ilé òjíṣẹ́ Ọlọ́run ọmọ ìyá mi ikùn rẹ̀ dàrú ọmọ ìyá mi ọ̀gbádùn ọkọ rẹ̀ tó ní ìsìlí ìhásàlà oyin ni ọlọ́ fún un kí ni kọ́ lọ fún un oyin lọ fún lóyin o jẹmọ́ ẹjọ́ ọjọ́ náà lọ ta ló kọ́ ànàbí pé oyin ọmọ ń gbúrò ṣùgbọ́n lọ́n ló kọ ẹ̀ẹ́dùn àpánàbí èso ń fẹ̀ẹ́nu sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́lọ̀ ànàbí tó wá sàwọn nǹkan yìí tó sì ń ṣẹlẹ̀ ó tún sọ fún adébí pé ẹ̀yin èèyàn ẹ lọ́mọ yóò padà ṣẹlẹ̀ àsìkò kan bẹ tó jẹ́ pé ratio ọkùnrin sóbìnrin ratio one to fifty ratio one to kìíní to fifty tẹ́ ẹ bá rọ́kùnrin kan tí population ọkùnrin lágbàáyé bá jẹ́ 1000 population obìnrin ọmọ jẹ́ kí ni o 50,000 as at last year or last two years 2012 world population ọkùnrin sóbìnrin bí ratio 1 to 8 lọ́wọ́lọ́wọ́ bí ratio 1 to 8 recently mi ti check lórí internet láti mọ bọ́yọ́ ti wálẹ̀ àpótí lókè ṣùgbọ́n lọ́n forí jẹ́ mi ní tó súnmọ́ ní bí yọ́ ọmọ lókè ní kò ní wálẹ̀ a sì bọ́ wá sí ratio one to kíni o tó fifty kẹ́nìkan irọ́ lànà bí yẹn ń pàjọ kò lè rí bẹ́ẹ̀ láyé dèdèrìn ni wọ́n toró nífẹ̀ẹ́ ànàbí lójú ọsọ bẹ́ẹ̀ àwa nífẹ̀ẹ́ ànàbí kọ́lọ̀ ń jẹ́fẹ̀ẹ́ wa jẹ́ ìfẹ́ òdodo ara ń bá àfihàn pa nífẹ̀ẹ́ rẹ̀ ni pé tọ́ bá sọ fún wa pé yóò ṣẹlẹ̀ jàmá yóò ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́ tẹ́ bá ti arẹ́ni ti ń takò ẹ ti máa fura pé ìfẹ́ ànàbí lẹ́nu ilé yóò ṣe kí ni òkèrè ẹlẹ́kẹrin nínú àwọn mọ̀gọ́rìrù mahabati nabi ọ̀sánlọ́ àwọn manifestations àwọn nǹkan tẹ́ẹ̀mà rí lára èèyàn tẹ́ẹ̀fìmà pé lè yímọ̀ nífẹ̀ẹ́ ànàbí o òun náà ní kéèyàn onígbàgbọ́ al-iman birisalati wọ́nùbùwátì wà á nàrú ọ̀ọ̀tàwọn ìṣe àárín tá a dé yìí ó ní ìdíkà tó farabalẹ̀ àárín nínú àwọn àwọn bàdí àní pọ́blẹ́mù láàrin atọ́rọ àwọn ọkọ̀ mùsùlùmí mìíràn táwọn náà ní pọ́blẹ́mù lásí ìbẹ̀rọ̀ bí gbogbo ọlọ́run jẹ́ mùsùlùmí òdodo gbogbo tí ó jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn òdòdó máa lọ́wọ́ ọlọ́run jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí wa ká tó gbà pé o nífẹ̀ẹ́ ànàbí ọ gbà pé ń tọ́lọ́run fi rán ọlọ́run fi kùránì rán ó sì fi ìsìláàmù rán ọgbọ́dọ̀ nígbàgbọ́ nínú tí wọ́n bá kó ti àyà kùránì fún ibi tó wà lọ kùránì rẹ̀ pé kóbìnrin olè já ọgbọ́dọ̀ gbàgbọ́ ibi tó wà nínú àdíìsì rẹ̀ pé kọkùnrin ó múra báyìí pé báyìí la ṣe gbọ́dọ̀ jẹun báyìí la ṣe gbọ́dọ̀ sùn a gbọ́dọ̀ mutí a gbọ́dọ̀ sin ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ máa sin ajá tí wọ́n sì fẹ̀rí ẹ̀wọ̀n ara kó onígbàgbọ́ sí rìsáálà ìtọ́lọ̀ fi ránà bí nìyẹn ẹni tí ọ̀bá nígbàgbọ́ nínú tọ́lọ̀ fi ránà bí kò sí nínú ẹ tó nífẹ̀ẹ́ rẹ o ò nífẹ̀ẹ́ rẹ ẹ jẹ́ kí má pẹ̀rẹ̀ wá ẹ wo ìlú tiwa gan tí gọ́ọ̀nà kan bá wà ní state tó jẹ́ pé òun ni wọ́n òun náà yàn sípò tó bá ti fura pé àwọn commissioners kan àbáwọn tán wà níbi iṣẹ́ ìjọba tẹ́lẹ̀ tó bá ti rí pé wọ́n nífẹ̀ẹ́ òkú kílẹ̀ mọ̀ tí ó ṣe yóò yọ wọ́n ni yóò lóun fẹ́ ríṣọ̀ fún kí ló kọ rẹ̀ yọ́kẹ̀ tọ̀gbọ́n sí ni ọyọ̀ wọn ẹ̀tún ní gbúrò tí wọ́n mọ́táyé ìparẹ́ nínú ìjọba ti ẹ̀ ẹ̀tún gbúrò wọn kódà kọ́ jẹ́ gọ́ọ̀mọ̀ tọ́já sí pé òun gẹ́mọ̀ fún orí ìgìlẹ̀ ṣàn òun ọ̀wọ́lé ọ́sọ́mọ̀ fún òun wà lẹ̀ tó bá ti ń fura páwọn kan ò nífi òun i'm telling you in tí ó mọ̀ ṣe ni pé ọ̀nà tí ó gbà mú wọn kó sísẹ́ ẹ wá máa wà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ànàbí tọ́ ànàbí oníkẹ̀ ànàbí tọ́ láàánú lójú pọ̀ iṣẹ́ tọ́lọ̀ ń fi ràn yẹn káwá sọ pé àní ìgbàgbọ́ àwọn sọ pé anífẹ́ àmì anífẹ́ àmì ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀parọ́ tà yẹn ibi nínífẹ̀ẹ́ rẹ̀ wà òun ni kó gbà pé tọ́lọ̀ ń fi ràn òdodo ni a sì máa tẹ̀lé bákan náà a gbà pànà bí ọlọ́run ni kì í wá sànà bí ọlọ́run lásán àmì bí nǹkan ànábì kí la pè jẹ́ mọ́ ànábì kan ànábì kí ni o ìkànnì tá a bá ń sọ pàánà bí ìkànnì Gulam Ahmed òun kọ́ lànà bí ìkànnì Musailamatu al-Kadhdhab tó pẹ̀rẹ̀ pàánà bí ọlọ́run lòun lẹ́yìn pàtàkì àsàlà àkútà òun lànà bí ìkànnì Al-Aswadu nínú àwọn tó pẹ̀rẹ̀ lánàbí lẹ́yìn pàtàkì àsàlà àkútà kìí sánàbí àtàwọn tánàbí ní pé fàlàfún ẹ̀dàjàlú kàdàbù anábí sallallahu alaihi wasallam ó lára àwọn èèyàn táàtì kó tó di báyé ọ̀pá rẹ lẹ́yìn òun gbogbo wọn èèyàn bú ni wọ́n òkúrọ̀ sí ni wọ́n wọ́n ó pèrà wọn lánàbí ọlọ́run anábí lẹ́gbọ̀rọ̀ wọn gbọ́ wọ́n dìde lóòótọ́ àwọn àfáà líìsì ìfẹ́lẹ́ líìsì inú wọn táwọn náà bẹ́ẹ̀ lè gbà pé anábí kan tó ń bẹ lẹ́yìn anábí wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tánàbí wa kú tán ànàbí kan wá wáyé a gbọ́dọ̀ ní gbàgbọ́ sí o tá a bá nígbàgbọ́ sí arápá nífẹ̀ẹ́ ànàbí wa Muhammad ni sallallahu alaihi wasallam ẹ bá nífẹ̀ẹ́ ànàbí yóò gbà fóun lànàbí kan yóò gba iṣẹ́ tọ́lọ̀ fi ran gbọ́ téèyàn béèrè gbàgbọ́ jẹ̀mọ́ yóò rà wọn kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ agbárí hadithi sọ̀rọ̀ muslim ni nínú hadithi sọ̀rọ̀ muslim anabi sallallahu alaihi ó lóun fi ọlọ́run tẹ́mi òun bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra ọlọ́run tó dá mi tẹ́mi lọ́wọ́ rẹ̀ òun fi búra ó ní láyé símárù bí mi ní áàdì ìlú mọ̀ yẹ̀wùdí yòn wàlà nàṣọ̀rọ̀ ní yòn fún màlàmù yóò mìn bí lẹ́dí òsì ìtùbí ìlà kánà ní ìsáàbì náà anábì sallallahu ó ní mọ̀ búra o ẹnìkan náà jọ yìí yẹ̀wúdí ni o àbí nàṣàárá àbáwọn christians kò ní gbọ́n tọ́lọ̀ ń fi rán mi ọ̀rọ̀ islam ò ní détí gbọ́ rẹ̀ ọ̀rọ̀ kùránì ò ní détí gbọ́ rẹ̀ ọ̀rọ̀ súnà ni ò ní détí gbọ́ rẹ̀ ọ̀rọ̀ pànàbí ìkan ìní kò ní détí gbọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó wá gbọ́ tán kọ̀ wá gbà mí gbọ́ ànábì lọ́mọ náà ní ọ̀jẹ̀ wá jù ọlọ́run èmi kí mo kú sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Muhammad ànábì lọ́mọ náà ní ọ̀jẹ̀ inú bí jásíwá àtà jẹ́ mùsùlùmí báwọn ajẹ́rì jù fà síwá mọ́ síwá síwá káwà náà mọ́ síwá síwá wọn christians ìtọ́nà bá fẹ́ sàmú yọ gbà èyí tí ò bá gbà àwọn ti sọ tí wọ́n fún un kò lè sọ pé wọn ọ̀gbọ́n mọ́ ọwọ́ ọgbó ti gbọ́n àdẹ́bìdì tó bẹ́ẹ̀ lè gbọ́ lẹ́yìn ìgbà tó gbọ́ kọ̀ wá gba tóun wí gbọ́ kọ̀ gba iṣẹ́ tọ́lọ́run fi róhun gbọ́ àdẹ́bì sọ bí tí ó dé sí o nínú ẹni tí ó jí àwájú ọlọ́run ọlọ́mọdé àjíyà tó bá fi alẹ́ mú yàn ṣẹlẹ̀ sí yẹ̀wùdí àbí Nasara àwa tá a wá jẹ́ mùsùlùmí kọ́ ìyá tiwa ó ṣe kí ni o yóò tún lágbára púpọ̀ kọ́lọ̀wọ́n bá lè kí ọlá kọ́láwà níbi ìyá náà abala tí a sàlàyé lọ yìí níbi tó pàtàkì dé àwọn àfáà lẹ́ni tí ọba ti gbà pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ìkàyìn ni fàrúwà káfíìrún bí ìjìmáàrin lọ́lọ́mù pẹ̀lú panupọ̀ àwọn àfá àkẹfẹ́ nínú ẹni bẹ́ẹ̀ torípò ti takó àìmọye àyà kùránì bí àyà suratul azab kùránì chapter 3 verse 40 ma kana muhammadu aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatama nabiyyin anabi ese baba ẹni kankan mú yín bí kò ṣe pé òjíṣẹ́ Ọlọ́run rán sí yín ó sì jẹ́ òpin àwọn ànábí ọlọ́run ẹ bá ti gbà pé kèèso òpin ànábí ọlọ́run kò nífẹ̀ẹ́ ànábí kò lè sí nínú àwọn ọlẹ́yà ànábí tó tọ́ sallallahu alayhi wa sallam ẹlẹ́karùn-ún nínú àwọn nǹkan tá a fi gbà pé ah, ẹni yìí nífẹ̀ẹ́ ànábí òun náà ni àzábù wàdìfà àǹsúnáni ì wà àhàdífì a máa dáàbòbò súnà ànábì àti àwọn àdínsì rẹ̀ tó fẹsẹ̀ rẹ̀lẹ̀ ìjàmẹ́ ìjà gbà níye ara àwọn kan tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run tí wọ́n jẹ́ ọ̀tá ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n á gbogbo ti súnà rẹ̀ wọ́n gbogbo ti àdínsì ẹ̀gbẹ́ ká tó gbà pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ànàbí ọgbọ́dọ̀ lè dáàbòbò súnà ah, jẹ́mọ́ ẹ̀kọ́ ni ẹ jẹ́ kí n má fẹ̀rẹ̀ wá sí ẹ̀mọ̀ pé wọ́n bẹ nínú àwọn olóṣèlú tẹ́ ẹ bá ilé bú pòlítíkù fada wọn àbí pòlítíkù pati wọn ó lè pa ọ́ nítorí ẹ̀ kí ló dé dẹ̀ ń ó ní ká dáa fún bàbá lágbájá nìyí bàbá alágbájá òsì ní ni òun lọ̀gá àti ẹ̀mí náà sí mo ti rí ọ̀kan ibù mùsùlùmí lẹ́yìn tí wọ́n sọ yóò mùsùlùmí ọ̀kan náà àwọn olóṣèlú lọ́yọ̀ stéètì yìí nínú àwọn tó yẹ pé olóṣèlú olóṣèlú ńlá lọ́yọ̀ stéètì yìí ẹni yẹn wá jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ẹnìkan ní kẹ́ni àwọn olè lọ́gá yín náà olè lòun náà ó lè ní òun náà kọ́bọ̀ olùjẹ́ ló fi lówó lọ́wọ́ ó lè ní olórí ibú kan náà gbogbo wọn ojú ẹ̀ sí pọ̀ lójú ẹsẹ̀ ọba fẹ́ máa bá ẹni tó sọ bẹ́ẹ̀ jà ó lè ní kíni sóhun yóò lè táwọn ti yín kíni wọ́n ẹ̀rọ búra wọn nítorí pẹ́ni yẹn ṣe kíni o ọta bá ọ̀gá rẹ̀ dídì ó sì abẹ́ẹ̀fẹ́ lọ ní olómi olómi nítòsí ibi tẹ́mi ń gbé ní láti àná ẹni gbogbo ilẹ̀ gbọ́nà níwùsì tí pátì méjì tán bára wọn jà àkọọ́dù àti acn nígbà yẹn nítorí pé àwọn kan fẹ́ ṣe campaign àwọn kan ò ṣe campaign sí àpé kálukú rẹ́dí àti bára wọn jà pé ah súnà tiwa afẹ́ fi lọ́lẹ̀ onísúnà wo ní lọ́lẹ̀ ah súnà wa òrìnlẹ̀ súnà tiwa lẹ gbọ́dọ̀ ṣe sí àpé kálukú dáàbò ogun tó gbé dání àwọn ọmọ OPC wọ́n ti bá bàbá láńlọ́ọ̀dù jàrí torí pé kan ní wọ́n gbalé wọ́n wá ń ṣe mítìn bàbá wa ní òun ọ̀fẹ́ wà lánà ní òun ẹ̀mọ́ wà ṣe mítìn OPC Oòduà People Congress nínú wọ́n sì ná láńlọ́ọ̀dù àti ilé rẹ̀ gan àwọn dáná sun olú làwọn ju àdó sí tí ó jóná dànù bàbá bá ń bẹ̀ wọ́n <laughs> ọba ń bẹ̀ wọ́n lórí ilé rẹ̀ jẹ́mọ̀ kí náà dáàbòbò súnà OPC súnà kí wọ́n pè OPC àwọn èèyàn dáàbò ogun tí wọ́n ṣe kí ni o tí wọ́n nífẹ̀ẹ́ táwọn náà bá wá ń sọ lóòótọ́ bá nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí pé ìsìláàmù kìí ṣe ẹ̀sìn jàgídíjàgan báwọn ọ̀tọ́ ọlọ́run ṣe máa sọ bóò ló ṣe dáàbò ibi tí wọ́n bá ti ń sọ ìsọkúsọ nípa súnà ìwọ́ wà dìde pé àáfà ọ̀rọ̀ ìbẹ́sẹ̀ sọ́nà tẹ́ rí ọ̀rọ̀ súnà bó ṣe rí bó ṣe rí bó ṣe rí rè torí lódodo àwọn kan náà ń pàpè mára páwọn ṣe súnà bí wá sí sunday ìjẹta tá a sì ní local government wà lórí ọ̀lẹ́ nìyẹn wọ́n bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá wa náà tán nínú ọgbọ̀n sókòtò fóòkè lóòótọ́ tó jẹ́ pé àwòrán súnà tí wọ́n ń tà faraàlú súnà bùnmi yá àjẹ́káwọn èèyàn rò pé tí ń jẹ́ súnà ní pé kíwé èèyàn ọmọ dáa àdúrà àwọn ọmọ tí ń kà fara àwọn òbí wọn ní ìsìn ṣòkòtò tí wọ́n náà sáfò òkè àwọn náà sáà nínú gbọ̀n ọmọ tó ní pẹ̀lú pépà fún òun ọm fa tẹ̀sùpà pé yọ ọ̀rà àná dánù dánù ọmọ tó ní pẹ̀lú ní pé ìyá òun àgbà tí òjì gbójú ní ìsìn yóò sórí ìlú sàárè ìlú lọ́sì ní pẹ̀lú ọmọ yẹn náà òun pàpè mara súnà ẹ̀yin lẹ́gbìyànjú ọ̀kan náà ọmọ ìyá wa ṣe wedding láìpẹ́ yìí àwa lọ bẹ̀ bó sì jọmọ tó kàwé dáadáa bàbá rẹ̀ lẹ́yìn àfà tó tọ́lọ́ náà làwọn fọmọ àwọn ṣe o ṣùgbọ́n ojú tọ́mọ ìfẹ́ bò ìsìn èrò òun o bàbá kí ló dé à ó ní sẹ́yìn fọ́mọ òun kàwé pẹ̀lú ojú rẹ̀ bó ní ó ti ṣiṣẹ́ ẹni ẹ̀kejì wọ́n tó nípàdé ti súnà ọmọ òun òní lóhun náà kò ní àà bàbá kèyí súnà náà bí wà Muhammad èmi gẹ́gẹ́ bó sí lẹ́tọ̀ mi nìkan yẹn bàbá kan yes àwọn tó yẹ kẹ́ ẹ clear gẹ́lẹ̀ ń clear yìí àwọn ọmọ bá ń fẹ́lẹ̀ à mo ní bàbá kèé sẹ́yìn nìkan lọ ọmọ yín lè rí nínú àwọn tọ́lọ ń kànú kùránì èyí tó pọ̀ jù nù wọn fámìlì yìí ni wọn gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ orí wọn wọ́n lè jọ jẹun wọ́n lè jọ sìnrìn àjò gan papọ̀ gbogbo àwọn tó bá tó wà nípò bàbá fún nínú àwọn ìgbà bàbá búrò yàgbà bá ti yé wọ́n tó lè rọ́mọ yìí gbogbo àwọn obìnrin tọ́jẹ́ obìnrin wọ́n lè rí kèsí tí ń jẹ́pàdé di súná araba tó wá rábàlá ṣẹ́kùn ẹ̀wù ọlọ́dẹ̀sẹ̀ ìjókòó yẹn rè àwọn ẹlẹ́yà wà ń bẹ láwọn tó jẹ́ graduate bíi tiẹ̀ náà ẹlẹ́yà yìí graduate ó ti ní sùkúù tiẹ̀ ẹ̀wù ẹlẹ́yà yìí nco dání òun ló ní kíní kan tó wà ń bẹ wọn wàlẹ́ ara bàbá yẹn kẹ wàlẹ́ pé ọmọ pé lọ ó ní torí pé ní ìsìn ọlọ́mọjà ṣe wàhálà ìjẹ́ bàbá yẹn wá ń sọ àwọn tó ti perception rẹ̀ ń táwọn èèyàn ti gbèsè lórí pàákéde o súnà àwọn kan nìyẹn tẹ́ ọ̀rọ̀ súnà òun lójú àṣàlàyé àwọn kan ọ̀rọ̀ súnà òun lójú wọ́n fẹ́ gbógun ti súnà ní irú ẹ̀ làwọn ti tako ìjáàbù ẹ̀rọ ẹbí ọtún dúdú ti túrú tìrí yá sí ìgbò kọ́ni rọmọdọ́nù sẹ́yìn gbogbo nílẹ̀ Yorùbá yìí abẹ́ẹ̀lú àgbẹ̀ tí ọkùnrin ará èkó yẹn àtàwọn ọmọ ìyá rẹ̀ ọtún wá ṣe prógámù lọ́dọ̀ tiwa náà bí lọ́yọ̀ state wọ́n wá ń tako àwọn obìnrin bá à wọ́n ń tako àwọn obìnrin ẹni ọlọ́ ó ní òsì tọ́jọ ọmọ lórí bàbá ó gbojú nínú wọ́n ọgbà sí ah, ń jí ọ̀rọ̀ rẹ̀ ọgbà ẹgbẹ́ kó nìsín tó àwọn àfáà fún ní sí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ nìbàdàn bíi àwọn àfáà wá fún sí ń jẹ́ ọ̀rọ̀ rẹ̀ nílọrin gẹ́gẹ́ tó jẹ́lu tiẹ̀ gẹ́gẹ́ wọ́n tún fún ní sí ń jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn kan bẹ̀bà tó yẹ pé àwọn fẹ́ tako súnà tí wọ́n ni àwọn fẹ́ tako kí ni o wọ́n tù ó pé igbé ìbá lóun fẹ́ ṣe wáàsí tán ni ó wá sọ̀rọ̀ lẹ́látùlù kọ́ dírì ọ wá rí àwọn ìyá tán lọ ó lẹ́yìn ìyá àwọn wọ́n ti gba wèrè mẹ́sìn ẹ sọ́ra fún àwọn ọmọ eléyìn o àwọn ọmọ eléyìn ẹ̀ lè jẹun wọn o àwọn ọmọ táláwọn fẹ́ máa ṣe súnmọ̀ wèrè ó ti gba wèrè mẹ́sìn ní tí mọ̀ ń sọ yẹ́ ṣe wọ́n ní ogún fẹ́ wọ́n mú késẹ́ẹ̀tì wá bá mi ni wọ́n mú wá bá mi ọ̀kan nínú àwọn tó ń pẹ̀rẹ̀ láàfáàlẹ̀ Yorùbá ẹ̀ náà ni wọ́n pè ọ̀kọ́ wá báwọn èèyàn sọ̀rọ̀ láìlátù lè kọ́ dínì máa wẹ̀ kọ́ ọ̀dẹ̀ sí wáàsí kó gbó lọ́wọ́ àwọn yàrá sàlátù tọ́ gbà kọ́ àwọn ẹ̀yà tó jẹ́ kọ́lọ̀ ti ń sàánú àwọn ọmọ wọn tán ti ń gbàgbọ́ yẹ́ ẹ̀sìn láti sùúrù láti lè ké wá ó tó wá fẹ́ sàwọn ẹ̀yà ọ̀dọ̀tá àwọn ọmọ wọn ó ní gbogbo àwọn ọmọ yín tí wọ́n máa dánú gbọ̀n ya sí tí rúgbọ́n wọ́n wà pọ̀pọ̀ ya ṣòkòtò wọ́n máa fò ókè ya wọ́n máa wá láṣọ dúdú gbẹ̀gẹ̀rẹ̀ kí mọ̀ sọ yẹ́ sí wọ́n ní o mo fẹ́ tí ara mi gbọ́ ní o ó ní ẹmọ ìwọ ẹmọ ìwọ ẹwọ bàbá wa Kamal bàbá wa Kamal nílọrin ẹgbẹ́ sí ara dànù pọ̀ sí kékeré yẹn tí wọ́n sáfà tí wọ́n sẹni ọlọ́run ọ fẹ́ lo àwọn táwọn èèyàn mà láti fi establish kí ni o aburú tiẹ̀ ó lẹ́yìn ìyá wa síbẹ̀ sí ara lògbòrò yìí sẹ́yìn ò tí ì tó èyí ò tí ì tó làwọn ọmọ yìí ká sọ pé àwọn fẹ́ gba wèrè jẹ sí wọn àmọ́ da gbogbo ẹ̀kọ́ lẹ̀ dúdú ìyá kan ah ṣe nígbà tí wọ́n parí láti rìkọ́dù àwọn tó rìkọ́dù pé tẹ́tì tán mu wá àwọn ọ̀dọ́ fẹ́ lọ na àáfà àní ẹ̀sẹ̀ sùúrù kẹ́ẹ̀dẹ̀kọ́ solutions eléyìn fẹ́ gbógun tẹ̀sí ni rújúrújú tọ́kọ́ rẹ́ẹ̀sì ẹ̀kọ́ sọ́rọ́fù fún so yìí nìsẹ̀ pé àáfà lódo tọ́ sàlàyé báyìí tọ́ sàlàyé báyìí tọ́ sàlàyé báyìí ẹwà mẹ́rin wá ìbọ̀lọ́lọ́run ìbọ̀lẹ̀ rí gbogbo wà ní Kùránì àti súnà ẹmù wa ibo lẹ̀ rí káwọn mọ́ lo ìjáàbù tó balẹ̀ wà ẹmù wa ibo lẹ̀ rí kí sókòtò ọmọ ẹwà náà bá wọn sùn ẹlòmíì mọ súnà ṣùgbọ́n fẹ́ gbógun ti àwọn tó ń ṣe sẹ́wọ̀n èèyàn lè má ti ṣe nǹkan tó bá sì ráwọn tó ń ṣe wàhálà kò ní rí wọn ṣe kò ní rí wọn sọ́tà ìwọ ò ṣe o tó wá ráwọn tó ń ṣe o tó wá fẹ́ sọ àwọn òbí di ọ̀tá ta ní o àwọn ọmọ wọn tó ń ṣe súnà tó sì jásí pé ní lálátùlù kọ́ ni wọ́n èèyàn tó wà ń bẹ̀ wọ́n lé ní 2000 ẹ wo iye wàhálà tó ti dálẹ̀ sí náà kó o sì wá sí rẹ kó o gbowó rẹ tí wọ́n gbà kọ́ ọ lọ́ máa fi jẹ sàárì rẹ jẹ́jẹ́ ọba tó ń tako òfin ọlọ́run ara pàwà nífẹ̀ẹ́ ànàbí òun ni àdábú wà dìfà àǹsùnẹ́nìyí àlùmọ̀tọ́ harọ́ wà àhàdífì àsọ̀ríyà a máa dáàbòbò súnà ànàbí tọ̀ mọ́ paragata àtàwọn àdíìsì rẹ̀ tó ráwọn kan tó ń bẹ̀tẹ́ láti rádìísì ànàbí wọ́n àwátá abálà nífẹ̀ẹ́ ànàbí ara ṣe ẹwà nìyẹn o kọ́lọ̀kọ́lọ̀ àbúwà lójú ẹlẹ́kẹfà nínú táàfì mọ̀ pé á ah, ẹni ìmọ̀ nífẹ̀ẹ́ ànàbí o kí n tó kú lórí ẹlẹ́karùn yìí ó yẹ kí n sàlàyé ìkẹ́kẹ́ fún wa nípa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah bàbá Ibn Taymiyyah nínú àwọn àfẹ́ ẹni ọlọ́ọ̀tọ́ ti lọ tí wọ́n dáàbò bó súnmọ́ àpọ̀ rẹ̀ tíra kan bẹ tí Ibn Taymiyyah kọ à ń pe tíra yẹn ní asọ́rímù almaslulu aláṣátìmì rasul asọ́rímù almaslulu aláṣátìmì rasul tíra yẹn tí n bá ti rántí ẹ̀ wọ́n máa ń dòmí dòní mọ́ ra kọ́pì tèmi gangan tí mò ń kà lọ ọ̀rẹ́ mi kan bá rí lọ́wọ́ ọba bẹ́ẹ̀ mi pé kí n jọ ẹ̀yìn máa ń tètè rí tí àdìbí kémi ọlọ́ra mi ọba gba tèmi ọba sanwó fún mi <laughs> nígbà tí èdè bí táà ti rà kọ́ tira tira yẹn tán èyí tí ìrìn mi dàrọ́ yìí lòdà náà ti lọ kánò bẹ́ẹ̀ àtọ̀ náà gbára lérí kánò tírà ibùn tèmi àlẹ́ tírà yẹn dáa pọ̀ wà láì kí ni túmọ̀ rẹ̀ ìdà tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ ìdà tí kọ yànnayànna aláṣà tí mi rọ̀sùl táyé gé orí ẹ tó ń bú ànábì ìdà táyé gé orí ẹ ẹ rò pé dà ní wáàsí ní ibùn tèmi à ń sọ ọwọ́ akọ tírà wọn ṣe ẹ̀rí tíra inú ẹ̀wọ̀n ló ti kọ́ tíra ńlá ni tíra wọn arákùnrin kan bẹ láyé tèmíyà ó kú ọwá ń sọ ìsọkúsọ nípa ànábì ibùdó tèmíyà kàálì mi rọ̀ bá léyìí gẹ́gẹ́ bí àfẹ́ ẹni ọlọ́run ọba mú gègé kọ̀wé ọkọ̀ padà sáàfà yẹn gbé tó ọba tó ṣe alákọ̀ọ́kọ́ ọlẹ́tọ̀ọ́sí kan pa ọ́ kan orí rẹ̀ ti dẹ̀tọ̀ ní ṣẹ̀ríà ká ní pé ìjọba ẹ̀sìn lọ́ba ń darí tó fi lè bú ànábí ọlọ́run orí rẹ̀ ó sì lọ ibùdó tẹ́bí àlọ́ tíra rẹ̀ yẹn ó dẹ̀ mọ́ ẹ̀rí méjì láwá tí ìgbà gbàgbé torí mo ti ka ti pẹ́ ó ti lọ́dún márùn mo ti ka tíra yẹn ó mú ẹ̀rí méjì láwá pé ẹ ń bẹ lè bú ànábí ìṣẹ̀ ó ká di orí ẹ̀ ni ó tún wá mú àwọn mùsẹ̀tìnàyàtì wá kí kí ló fà tàbí bí ò ṣe gé orí wọn gbogbo ẹ̀ nínú tẹ́lẹ̀ àbúwá tíra yẹn yóò ó lé 200 pages asọ́ríbùlì mọ̀sùlù ìdà tó mú bérebére tó ń kọ yànràyànrà aláṣá tí mi rọ̀súlì táyé gé orí ẹni tó ń bú àrẹ̀ mi ah ibùdó tẹ́lẹ̀ àkọ́ tíra yẹn tán báyìí ẹni tó bú ànàbí wọ́n ní ẹ̀rù sí ń bà bó ṣe sápò lórí orí òun ti dẹ̀tọ̀ wọ́n mọ̀ wórí òun tó torí pé nínú tẹ́mí àjọ náà àfẹ́ ẹni ọlọ́run ni tó bá kọ ọ̀rọ̀ sí lóòlù báyìí gbogbo òlú ọ̀sàrí máa kà ní alátàwà náà máa ṣe nìyẹn ẹnìkan bú ànábì ẹnìkan sọ ọ̀rọ̀ sọkúsọ pa súnà kìí ṣe kásáré máa wá àdá kí kókò àbí ká máa wá bọ́ọ̀mù kí kókò rújúrújú tó fẹ́ dà lẹ́hùn ẹ̀yẹ wá sa ìrìnjọ tẹ́ ẹ bá sì wò àwọn àfẹ́ ẹni ọlọ́tọ́ jẹ́ pé ọ̀rọ̀ dá wà lọ pàtàkì sí wọn àtàwọn jẹ̀mọ́ Islam tó jẹ́ pé ọ̀rọ̀ dáwà lọ pàtàkì sí wọn ìlànà tàn máa ń lò nìyẹn ọlọ́run dẹ̀ máa ń ní ó ṣe sábàbí nílẹ̀ Yorùbá wa ìtí ìbámu mọ́mọ́ ti bá dà àwọn ọ̀rọ̀ orí burúkú kan ti jáde rí àtàwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ó spread àwọn àfẹ́ẹ̀ni ọlọ́run náà wọ́n wà mú gbogbo olúdúdúdú wọ́n wà ó lè jẹ́ pé wà sí ẹ̀yìn ọdún léyá ó lè jẹ́ wà sí ẹ̀yìn ìtumà rẹ̀ ó lè jẹ́ bóyá bí júùtù ẹ̀kọ́ lóde kan wà ó lè jẹ́ bí public holiday kan wọ́n wà á ṣe dáúrà lórí rúdurúdu wọ́n wà yẹjú ẹ̀ àwọn tó wá ń spread rúdurúdu wọ́n mọ̀ wá kọ̀ <laughs> torí bẹ́ẹ̀ ti ju bọ́ọ̀bù lọ ẹ gbogbo ọba àwọn tó fẹ́ máa pa ẹsẹ̀ kéde o ẹ ti wo àwọn náà tó wá rò pé ẹ káwọn tó jùrọ mi wọ́n tó jù mi àwọn àfẹ́ẹ̀dì ọlọ́wọ́ tó wá pé àwọn náà tó <laughs> àwọn tó wá fẹ́ sọ náà tòdodo wọn àmọ́ lódodo wọn àmọ́ lódodo alimoyim agbọ́dọ̀ gbìyànjú arapa nífẹ̀ẹ́ ká dáàbò bo ntànà bíbí wa súnà rẹ̀ hadithi ẹ̀ tó fi jẹ́ pé àwọn ẹni tó wọn ní ṣe kíni o wọn ní ráyè fọwọ́ kan ọlọ́ba ní sàn àwọn àfáà lẹ́sàn rẹ̀ ẹlẹ́kẹfà asọ́látù alàbíbí sallallahu alaihi wasallam a máa ṣe àsàlátù fánàbí odidi ayà ọlọ́pàá aláṣẹ̀rẹ̀ ní suratul Ahzab Ya yá ayú alẹ́bínà àmánú sọ̀lú àlẹ́yìí wàsálì mọ́tẹ̀sí ọlọ́run ni pé ẹ̀yin tẹ́ ẹjọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́lọ́gbọ́ tẹ́ ẹgbàkánù ìmánìbọ̀ mẹ́fẹ́fà ẹ máa sàsàlà àtúfà nàbí ẹ sì máa sálámà sí sẹ́rábàlá kẹfà tí mo dé yìí wàhálà tó wà bẹ́ẹ̀ yóò bá wọ́n láì máa yá ọ̀sọ̀ ojú kí ni lọ ju ọ̀sọ̀ lọ táà bá láà nífẹ̀ẹ́ èèyàn a máa ń sàdúrà fún bẹ́ẹ̀ ni àgbẹ́ ẹ̀kọ́ ìwọ ìyàwó tó ló nífẹ̀ẹ́ ọkọ rẹ ọkọ rẹ lọ bí iṣẹ́ láàárọ̀ bàbá rasidi ìlúwọ́ ti tán léo ráìsì ti tán léo kẹrosínì náà sí ẹ̀ẹ́sì á sọ fún mi látànà ọ̀dà ẹ̀mọ́dé 500 ẹ̀rà láìsí agolo márùn lẹ́gbẹ̀ẹ́ àárìjẹ́ láàárọ̀ ọ̀la ẹ̀rà ìwà agolo méjì ẹ̀rà kẹrọsínì kò kán bẹ̀ 500 ti tàn ẹ̀sáwọn mẹ́sì dọ́gbẹ̀ olórí bú ara yín bẹ́sí máa ń ṣe lánú iná ni òjò dá fún youtube báyìí lọ à ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ èso obìnrin obìnrin bú ni ọ àbíwọ ọkọ náà ó délé yára sí bí ìtọ́jú ọkọ mi mo lóun mi ọkọ mọ́lùkú mo ló kọ́ jẹ́ kíníkà àwọn ah, ẹlẹ́mọ̀ dùnú àwọn ọmọ yìí rẹ̀ kò ti dé ẹ̀yìn láyé ẹ̀yìn ọ̀kẹta kẹrosínì lóní ìgbà tí ìbí sọ pé mo rí àmì ẹ̀yìn ìgbélé kankan kan ní òtí ìjọdá olórí ìbú ni ọ̀sẹ̀ ó ti pẹ̀pọ̀ ó tó ti rìn ìyá rẹ̀ tó ọmọ rìn lọ àdé òwò òlé pọ̀ kò lè dá fún ọ̀sẹ̀ ààyè sọ̀kọ̀ gidi ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tẹ́ ẹ bá ti rọ́pò àti ọ̀fẹ́ pé èpè náà máa ń gbéra wọn sẹ́wọ̀n nífẹ̀ẹ́ ara wọn abẹ́ ẹ̀rọ ma tí máa ń ṣépè fún bàbá rẹ̀ abẹ́ rí bàbá tí ń ṣépè fún wọn nífẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ náà ló tó wà náà rìwáyà àdì olórí tó jẹ́ olórí burúkú jù àìrí lídà tó jẹ́ pé ìwúlọ́ jẹ́ èèyàn tí ọ̀dà àjùláyé òun lẹ tó jẹ́ páwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣépè fún tínú wọn ò dùn sí sẹ́ni páwọn olórí wa nàìjíríà olórí ibu ni wọn tó ráwọn ọmọ ẹ̀yìn ṣépè fún wọn ni àwa náà sì wá dé èpè wa kò pé ọlọ́run máa bá ní kọ́mọ̀ kan sí àmọ́ wá ṣàdúrà fún torí níta bá tó ṣépè fún ọ náà yọ ọmọ tẹ́kẹ́ ni o yọ ọmọ tọ́jú wọn bá ní màṣẹ ẹni tí wọ́n màṣẹ tí ó lórí ìgbọ́n lọ bá ní gbé pẹ̀ torí pé tọ́lọ́ burúkú àwọn là ń sọ́fà rẹ ẹ wo ní ìsìn ọ̀rọ̀ pẹ̀lú ìdí ìbáwọ̀ ọ̀rọ̀ nàìjíríà ní ìjọba sọ́la èèyàn kẹla hypertension lórí ẹsẹ̀ so nígbà tí a tẹ̀lé méjì yọ̀ọ́kẹ̀ ní sóòlù mọ́ lọ́wọ́ ìlú tó ní petrol ẹ wo iye balance petrol tá à ń produce lójoojúmọ́ àwọn petrol ń tà ní yẹkẹ sixty five naira nígbà yàrá àdúrà àfáfáfáfá seventy sixty ọ̀sán ló sixty five wọ́n sì gbé eh, lọ 141 ẹ̀yìn subsidy ìwọ̀n lè ẹ̀jẹ̀ wọn para wọn díẹ̀ ta ló kú àwọn tó lè bá wọn jù báwa ráàlú la para wa nígbà fa wàhálà january one, january 2 sars àṣejọ́sẹ̀ mélòó lọ jẹ̀mọ́ ìkílọ́sẹ̀lẹ̀ èlé wọn padà ń ninety-nine naira eh, ninety-seven naira gbogbo àrẹ́ta àyà àmọ̀ pé ìlera ti wà fún wa ìlú tí ò sí iná òṣèlú léìtọ́ dámi lójú gbogbo àwọn tàà jókòó mọ́sálásí

ilé tiwa jẹnẹrétọ̀ tó wà bẹ̀ ọlọ́ọ̀lọ́mọ yẹ jẹnẹrétọ̀ ọbẹ̀ ìsúnmọ́dọ́sìn nìkan káàdùkú àgbogbo rẹ̀ àmọ́ owó ẹwùjẹ tá a fi ra petrol àmọ́ pé majority tó yẹ ti àjífò àlè ẹ̀ bẹ́ẹ̀ ìtumá kí nìyẹn òye wa owó yẹn náà ń kó jẹ tí wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ sí iná ń dá wàhálà alẹ́ sí ilọ́fà wàhálà ilọ́fà wàhálà gbogbo ilọ́fà gbogbo wàhálà ẹ̀yàmẹ̀yà kún ẹ̀sìn náà rọ́rọ́ lárí wọlé ni ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé bad governance failure on the part of the government àwọn ìjọba náà fìdí rẹmi lọ́fà wàhálà ìjọ òlẹ̀ gbọ́ gbé lẹ́yìn láwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia gan ìjọ òlẹ̀ gbọ́ gbogbo ṣùgbọ́n majority wa náà ẹsẹ̀ kéde o ìgbà abádébẹ̀ gan ni wípé àdúà ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ a máa ń ṣàdúà fún ni a máa ṣàdúà fáwọn olórí wa báwọn olórí náà sì máa ṣàdúà fún wa sáwọn ṣàdúà fún wa ọlọ́ọ̀lọ́mọ̀ ọkọ ṣàdúrà fún yàwó ìyàwó ṣàdúrà fún kí ni ọkọ bẹ́ẹ̀ láàmú ṣàdúrà fáwọn ọmọ sọ̀rọ̀ èyí ọ̀la ṣàlàyé tá à sọ̀rọ̀ kí wá làwọn problems wọn lọ́wọ́ àgbẹ̀ ẹni tá a bá fẹ́ ṣàdúrà fún sẹ́wọ̀n àwa lè rò pàdùn àkàndá kó ní láyéláyé rẹ̀ mọ́sàdúrà bá fún mi láyé láyé àdúrà mo ní ọmọ ṣàdúrà bá fún mi mọ́ àyúrò àdúrà wèrèwò nìyẹn mọ́sàdúrà báyẹn fún mi ó sáàtù máa ṣerú àdúrà yẹn fún tẹ́nìkan bá ní pé sọ ọmọ àdúrà tó fẹ́kọ̀ọ́ máa tọrọ fún mi ara ẹnìkan ọ̀yá bàbá tó fi lé 60 years ọlọ́ hypertension ara rẹ̀ ọ̀yà kò lè jáde ó sì ìyàwó bí i bàbá ọlọ́run láàjọ kan oṣù rẹ̀ yóò jẹ́ kí ìyàwó yóò gbé mẹ́rin ìyàwó yóò gbé mẹ́rin láìpẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ó nílò àdúrà lórí ló ń ṣe fún ni àní ọba àbẹ́ náà fi lálàáfíà àbábá ẹ̀yìn ìyàwó tó wù mí ní ọlọ́run jẹ́ ìyàwó yóò pé mẹ́rin ẹni tí ọ̀làláàfíà lọ súnmọ́ mi ìwọ̀n wọn tọrọ ṣe ọlọ́run jẹ́ àwọn ẹgbẹ́ ìwọ́n lè rò pàdùà ní lọ́dọ̀ ti ẹ̀wọ̀n ṣépè fún ni bàbá ọlọ́run jẹ́ máa gbojú ìbù ṣé lórí hypertension ni wọ́n ti máa gbojú ìbù àní ọgbọ́n òun bẹ́ẹ̀ náà kóhùn ṣe kí ni o kóhùn ọ̀làláàfíà ní tó lóhùn fẹ́ òun ó ṣe fún un ẹnìkan ọ̀bẹ lọ́wọ́ fún pé ọlọ́run láàjọ kan yóò jẹ́ kẹ́ di president nàìjíríà <laughs> ìwọ fojú wò pé ọ̀dọ̀bẹ̀ pé tó wọ́n dàbẹ̀ lè di president ní ìsìn international man giant of africa òun náà máa jẹun kí ó ní mo ti mọ́ tọrọ ìbẹ́ lọ́run láyé kí di president ọlọ́run jẹ́ di gọ́ọ̀nà àti ìbẹ́ lọ́run rẹ̀ bá ń bẹ lọ́run ntí mo fẹ́ rè ntí mo fẹ́ rè ntí mo fẹ́ rè gbogbo àwọn ọmọ mi ọlọ́run jẹ́ wọn rí àárẹ̀ àwọn ìyàwó mi ọlọ́run jẹ́ wọn ti gbà ntí mo fẹ́ nù nítorí máa tọrọ àdúrà yẹn fún un ẹ̀ dáhùn ni asálátù kò rújú rárá àwọn èèyàn wa lójú orújú bí ti sọ kùránì fáwọn bí wa Muhammad sallallahu alaihi wasallam àwa tá bá ní ríyádù sọ̀lì ríyádù sọ̀lì náà nínú àwọn tí àti ọ̀yẹ́ láwọn mọ́sálásí láwọn ni tíra ńlá ni tíra yẹn tíra àdìsí àtàyà kùránì táàfin mọ́ kálukú wa ní kálọ nínú ilé wa àwọn àtàwọn ìyàwó wa olóyìnbó rẹ ti wà yóò bá rẹ náà ti wà wọ́n ń tà wọ́n fi ọlọ́jà bá ń bẹ tíra yẹn dáa pọ̀ nínú tíra àwọn àdísìwò rẹ̀ wà ń bẹ tẹ̀síìrì ibùdó kẹfìrì lọ́ndà ayà iná lọ́à wàmọ̀ láì kátà onísọ́tùlẹ̀ azab ibùdó kẹfìrì náà mọ́ wá rìwáyà wo ni rìwáyà àwọn sàábé ni àwọn sàábé kóra wọn jọ sílé sáàdù gbọ́nà ìbáadà sáàdù gbọ́nà ìbáadà kí ló kí ló fa pọ́blẹ́mù fún wa lárúbáwá ni wọ́n wọ́n gbọ́ lárúbáwá jèmi àti yín lọ wáyé tí wọ́n lo fọ́múlà náà lágbárí wọ́n ní ẹ̀gbọ́ áyàtọ̀ lọ́n sọ̀kalẹ̀ fánà bí ó yẹ ká lọ síwádìí parí o kí láyà náà ni pé sọ̀lú àlẹ́ yìí wà sálì mú tẹ̀sí o ọlọ́run pa wọ́n láṣẹ nǹkan méjì ẹ máa sàṣàlà ẹ máa sàdúà fánà bí ẹ̀sì máa kí kẹ́ máa sálámà sí wọ́n ní ẹ̀gbọ́ àti máa bá a ṣe ń kànà bí ìgbẹ́ àwọn mẹ́tọ́ sàlátù ẹ̀wájá lọ bá sẹ́ǹpọ̀rọ̀ ẹ̀sìn nítumọ̀ lẹ́mìí tí wọ́n àbí onítumọ̀ nítorí àsàlátù nìkan àwọn sàbẹ̀ kìí sẹ́ni kánú wọn kánú ọkà ọmọ ìlú yàrá sọ̀rí ara dì sí ẹ̀bẹ̀ wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run àwọn abọ́ àwọn abẹ́ ọ̀n béèrè kọ̀dì àrọ́fìnà kẹfà nùsàlì mọ̀àlẹ́kì kọ̀dì àrọ́fìnà kẹfà nùsàlì mọ̀àlẹ́kì àti mọ́ bá a sí mọ́ sálámà sí fákà ìfàmùsọ́ ní aléìkì bóò láàsì máa sàsàláàjù bóò láàsì máa ṣe kíni bóò láàsì máa ṣe kíni sàsàláàjù bóò láàsì máa sàdúà fún nínú ọ̀kan nínú àwọn rìwáyà àti yẹn wọ́n nípa nàbí àsálà ó bá dákẹ́ ànábì ṣe kíni ó bá dákẹ́ sẹ́wọ̀n kẹ́ni tó bá bóò ní ká sí máa ṣàdúà fún tí èdè ẹ̀sọ́ ń fẹ́ ní ó ń retí ń tọ́lọ̀ ń fẹ́ ànábì wa ní pé kú ẹ máa sọ pé Allahumma salli ala Muhammadin wa ala ali kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun nínú kan Allahumma barik ala Muhammad níbòmí wàbárí méjèèjì lọ́wà ibò tó jù bá lọ bómi wàbárí alá muhammadin wàhálà alì muhammadin kama bàrọ́tàlá ibrahim wàhálà alì ibrahim inna kàmínú mají ìyẹnà pẹ̀lú sọ̀látú ibrahimiyya ń tẹ́mọ̀ ṣe fún mi nìyẹn àwọn tàbí bá ń tí gbogbo àwọn sàábé àtàwọn àlùkòrú lùlùmọ̀ fábọ́là àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó lóore jù gbogbo wọn ti kú kódà gbogbo àwọn àfẹ́ẹ̀sìn àwọn ibùdó tó mẹ́yà nkankan ibùdó kẹsìrì ibùdó ajáàrì mẹjọ́rì tó gba àwọn àfẹ́ẹ̀ni ọlọ́yẹn ti kú tán until recent time tí ò tí ì pé 400 years òun náà sọ̀látù ìfáàtì sọ̀látù ìfáàtì lónìí ọ pọ́pùlà débi wípé kódà téèyàn bá fẹ́ sọ pé àsọ̀láàtù ah, lè fàá tí o òun kọ́ ló yẹ ká máa sí fánà bí o wàlẹ́ àyè yóò sì máa já pé tí wọn ò ní ná òun tó kú omi débi wípé ẹni tí ọmọ inú wa kọ̀ fẹ́ẹ̀ sí bá a bá lọ òde fáti àsọ̀láàtù lè fàá tí abẹ́ akọ́ṣe òkèlè kan àdé alátàlá ni ẹsẹ̀ yàn fàáti akẹ́nà sọ́nà sọ́láàtù fàáti adé asọ́sẹ̀ ìgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ sọ́láàtù lè fàá tí làwọn èèyàn wá mọ̀ lónìí ìlànà àfáà ṣe máa ń sọ sẹ́ẹ̀rí súnà kan kúlà máa òmé tàbí súnà gbogbo ògbà tó bá kílẹ̀ ní pé apá súnà kan ó rí àti gbégbà bídí àkan ní ó se kí ni òun ni ó mọ̀ sẹ̀mí àwọn èèyàn wà mọ̀ sàlátù ìgbọ̀rọ̀ ìníyàwó lónìí kí làwọn èèyàn mọ̀ sàlátù ìfàtí sàlátù ìfàtí ò sí lọ súnà ànàbí ọ̀kọ́ wa ní sàlátù ìfàtí ẹnìkan lóhun tó lóhùn lára ara nàbí irọ́ lọ́wọ́ à ń di sàlátù ìfàtì sàlátù ìbùrọ̀míyà gangan ẹni tí wọ́n ní á ṣe àsàlátù fọ́ sáàmù yóò sọ́jọ́ sọ́lọ́ ni èèyàn wá bọ́ pé kí lọ fẹ́ jẹ mo ní ráìsì ni o ní pé ráìsì ọ̀wọ́n tó náà ìyẹn ni ẹjẹ́ mo ní ráìsì mọ́ fẹ́ ẹni kẹ́kẹ́lẹ́ sábà ń wá gààrí gààrí àti kéni àti kúlíkúlí àti kí tó ni àti pé ọ̀tà tútù à ó lọ sí ní àti Mr Big ó ní kéni àti gààrí ní ẹbá wà ọmọ ìjẹ̀bù ní tábà wá gàrí mi jẹ́jẹ́ kọba mi kúlíkúlí sí kí ni problem ti ó ní gàrí lóhùn fẹ́ ìwọ rò pé Mr Big dájú gàrí tó bá fún ní Mr Big yọ ọmọ kòfó lónìí ó lóhùn ọ̀jẹ́ Mr Big wà láì bá wá gàrí wọ́n sábà kó nǹkan sí lẹ́gbẹ̀ẹ́ ó rí bí agbodo méjì agbodo mẹ́ta àti èmi kókò kata ò ní mọ̀ èyẹ ní tó wò òun nìyẹn Ànábì sàlám tọ́lọ́ ní ẹ̀sán àdúgbò kí ló lọ́ wo òun sọ̀lá àtú Ibrahim yà kí n problem tiwa táàmù wá wá sọ̀látù lìbátì sọ̀látù tùjírá jẹ́wòrátù kàmálì sọ̀látù nàríyà sọ̀látù kàmálíyà àwọn kan lóhun ṣẹwárí ó wá kéré jù nínú gbólóhùn tá a fi lè sàṣàlátù òun ni Allahumma sọ́lì ala Muhammadin wa sallim tàbí Allahumma sọ́lì ala Muhammadin wa ala ali Muhammadin wa sallim gbogbo àwa tá sọ̀látù ìbùrọ̀ìníyà ẹjá lọ kọ́ àwọn ọmọ wa tó ráàtù máa wí nínú ọ̀run ẹgbẹ́ wọ́n ní sọ̀látù lè fàátì ní fáwọn ṣe ẹgbà múnìtì wà láyé fún nínú ọkà òjì yóò sì fẹ́ẹ̀lì tí ò lè bá sàyè parẹ́ nínú ọ̀run gbogbo ẹ tó bá máa kéwú láyé àáfàá tó náà bá máa kéwú nínú àáfàá ti máa ka sọ̀látù lè fàátì náà ẹbí jókòó gbogbo tí a fi kíw ẹni kókó wa tá a bá ń kírun níbi tàṣáwùdù làákì táyà kẹ́yìn ọ̀nbẹ̀ǹbẹ̀ ìbùkẹ́dùgbò àmọ̀kọ́dìmọ́tò lè sí ìyàwó ẹ̀lẹ́kà fún wa lè kéwú ẹ lọ wò kí lẹ́ẹ̀kà ń bẹ̀ sọ̀látù ìgbọ̀ ìmíyà ni ẹ wá bí pé òkè onísàlátù ní fàátì láàmà ẹ̀ka yes ṣe bọ́lá sàlátù ni ṣé tá a bá ń kírun <laughs> tá a bá parí àtàyà tá a ṣe àwọn àdúrà tá nàbí àṣàlà ní àmọ̀ ṣe àlọ́mọ ẹni àwọn olùkà nínú àdábì jahannama wà nínú àdábì kẹ̀kọ́ wà mí fìdínàtì lè máa yá wálé màmá ti wà mí sáré fìdínàtì màsí ìdájà tabasadu antan ta kasalatu ibrahimiya wa bi pe so ni kasalatu lifati Allahumma salli ala sayyidina Muhammad inú rẹ̀ bàjẹ́ gbogbo àfá àlàyé kọ̀sẹ̀ fún ìsàlátù lifati láàkà tó bá níbẹ̀ náà bí àsàlátù náà kí láwọn sí náà nílẹ̀ sálà sọ́látù ibrahimiya tàbáyé tó kéré jù sí Allahumma salli káwò dúó sí tánàbí ṣe kéde tó fi wá sí àsìkò tí ó lọ má ṣe ọ̀dà nínú àwọn tí wọ́n sọ wípé ààkò fìmọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ ànábì òun ni mahabbatu sọ̀hábátì ìlkìrá lèbùránù láàrin agbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn sàábé tẹ́ bá ti rẹ́ni tó yé ti àwọn sàábé ẹgbà àkókò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam á nífẹ̀ẹ́ àwọn sàábé àsìkò sí mọ́mọ́dẹ̀fẹ́ bọ́bí ọ̀rọ̀ àlùgbùlùgbù gẹ́gẹ́ fi mahabati nabi ṣe aláwọn sàbẹ̀ ìnágbà ní ìsìnwá wọ́n sì jẹ bàbá láyà àbúrérà tẹ́bi ọmọ apá ebi ọmọ apá àbúrérà jẹ́mọ́ yọ wà dákú ṣe ẹ̀mọ́ tí jẹ́ awórókó awórókó ti gbé mi nígbà kéke ní ilé gbàgbé láyé ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sí nígbà náà nígbà kéke tá a fi gbá tẹ́bi tẹ́nísì wọ́n fún mi lówó oúnjẹ mo lọ fowó oúnjẹ gbá tẹ́bi tẹ́nísì wọ́n fi jẹ gbogbo ọwọ́ àdì oúnjẹ àárọ̀ mi jẹ àtàárọ̀ inú ọlídé báyìí bí kálọ́lídé skul oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán mo ti fi jẹ rondé ìsìlẹ̀ sọ́lé wọ́n ti nígbọ̀rọ̀ dé tẹ́bù tẹ́nísì wọ́n tó tẹ́bù tẹ́nísì gbá náà àfá àrùn ìbẹ̀rẹ̀ tó wá mọ́wọ́ wa lọlé èké kọ́lọ̀ sọ àfá alẹ́sàn rí tọrọ bí èké lọ́jọ́ bí èké lóòtọ́ wèrè ní kọ̀mọ́tí ń ṣe àwa láwà mú ọpọlọ rẹ̀ lásọdọmọlúàbí tẹ́bù tẹ́nísì tẹ́mì gbangba náà tí mo rò kọjá àgbìláyé náà wọ́n jẹ owó oúnjẹ àárọ̀ mi wọ́n jẹ tọ̀sán èyí sì gbọ́dọ̀ sọ ọ́njẹ́ bí wọ́n ti jẹ owó mi wọ́n tún náà níní mama dadi wa lọ́wọ́ afura ọmọ ìmọ̀ lọ́nà mọ́lẹ̀ ó di ẹ̀yà lásán ọ̀ lọ́lé kéwù ní ojú mi ti pọ́n mọ́kẹ̀ bu ẹgbẹ́ ọlọ́yẹ̀ mi lọ́gbà àfà ìfẹ́ lè sọ̀rọ̀ wọn ìfẹ́ kọ́ jẹ́ wọ́n ní olùsí ara rẹ̀ ó ti lọ́wọ́ rẹ̀ gbàdébìrẹ̀ ní débi ti pa ẹ̀kọ́ náà fún mi lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọ fún oúnjẹ ara mi wá wálẹ̀ díẹ̀ lójú tó wá wálẹ̀ èmi tó rí pé èmi ò jẹun ní ilé lọ́lé èké yẹn àwọn sàábé yìí àwọn orókó gbò wọn wọn sì kọjá ní èké lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àwọn ọmọ yìí àwọn náà lékú òmọ́kà nítorí tọ́lọ́hun tí wọ́n jẹ́ káwọn kankan kú ò lọ sí Mẹ́dínà àwọn sàbẹ́ ìtẹ́wà Mẹ́dínà àwọn náà pín dúkìá sí méjì wọ́n divorce wọ́n tọ̀ lákọ̀ ìyàwó wọn ìyàwó mi mọ́ kọ̀ọ́lẹ̀ torí ọmọ ìyá mi kó lórí ọfẹ́ wà láyé àwọn sàbẹ́ ànàbí ẹni ọlọ́run wọn tọ́ bá ti ayé tí wọn kò nífẹ̀ẹ́ ànàbí ìtàwọn náà fi mọ̀ rẹ̀ tọ́ tó ní àfà mo rẹ̀ ti àwọn ìyàwó àtọmọ rẹ̀ à ah, màpọ́ta rẹ̀ náà ẹgbà ti ètì ìyàwó àtọmọ rẹ̀ ó ètì rẹ̀ nù ó ní gbogbo ìyàwó yìí èmi ètì wọn gbogbo àwọn ilé ayé ìyàyẹ ẹgbẹ́ ọlá àwọn ìpínlẹ̀ wọn dojú ìkan bójú mọ́ ètì àwọn ajẹ́pọ̀ ètì àwọn àfá àwọn náà èmi ètì wọn àdá mẹ́rin máa da bí wèrè kan bójú ẹkọ ètì àwọn tó ti da ọ̀la ìtọ́ àwọn ẹgbẹ́ owó ètì àwọn ọkọ̀ wọn tàtà náà dára ọ̀pọ̀ sí ìtumọ̀ rẹ̀ nìyẹn olóò ètì ìyàwó àtọmọ mi ọwá tó bá ti ètì àwọn sàábẹ́ ó ti ètì àfá àwọn tààlà àfá àwọn anábíwá Muhammad ẹ bá lóhun nífẹ̀ẹ́ ànábì yóò nífẹ̀ẹ́ àwọn sàábé ní o ẹ wà máa ń pọ́ntà ànábì àsàlà ń sọ ni ó ní láǹtẹ̀ ṣubú àṣàbì ẹ bá àwọn sàábé mi o fàlọ́ ànà àdákùn àǹfọ̀kọ̀ mi fìlà òwúdi dá àbà mọ́ bàlágọ̀ mú da àdìmú ara lọ sí ìfà tẹ́yìn bá lọ náà tó ṣe déédé òkè údù òkè ńlá kan ní mọ́kà ní jẹ́ údù tẹ́ ẹ bá náà tó ṣe déédé òkè yẹn kò tó múdù kan múdù agolo mẹ́ta àbí mélòó lọ́wọ́ àbí múdù kan bíi mẹ́rin àbí ìdajì múdù gan bí agolo méjì kò tó táwọn sàbí bá ná ẹni ọlọ́ làwọn sàbí agbọ́dọ̀ nífẹ̀ẹ́ lọ jama arapa nífẹ̀ẹ́ ànàbí òun ni ká máa pán àwọn tánàbí fi lélẹ̀ lò pàápàá ìmọ̀ tó fi lélẹ̀ ìmọ̀ hadith ká máa pán ìmọ̀ yẹn lé wọ́n ní Imam Malik rahimahullah kìí sí Imam Malik nìkan àti àfáà wa Ja'far ibn Muhammad wà kẹfìrò mìíràn sálà àtọ̀pọ̀lọpọ̀ àwọn sálà tó bá ti fẹ́ ka àdísì àmàbí wọ́n lọ wẹ̀ wọ́n wọ̀ṣọ tó nìtì wọ́n lò lọ fi ń dà láti fi pán àdísì àmàbí ni ṣe ìpáwà náà ta bá rí pé ọ̀gá wa ń bọ̀ àbí gọ́ọ̀nà ń bọ̀ pírẹsidẹ́ntì bá fẹ́ lọ pàdé ẹ̀ ẹ̀ mọ́lú aṣọ táwọ̀ lọ ṣùgbọ́n wọ́n fẹ́ kàdísì ànàbí ànàbí wọ́n kà fún pé ọ̀rọ̀ ànàbí yẹ àwọn gbọ́dọ̀ pálé kódà wọ́n lọ bẹ nínú àwọn àwọn sálàfù yẹn amir bọ́nà abdullah bọ́nà zubair bẹ́ẹ̀ lọ́la abdullahi bọ́nà umar àtàwọn míì wọ́n ní tábà ti lè gbọ́ okùn àdàbí ọ̀sálà báyìí wọ́n sì gbọ́ ẹ̀kọ́ kódà nínú tíra azuadu mẹ́àtọ̀ wọ́n ní abdullahi bọ́nà umar tiẹ̀ lágbára pọ̀ níbi tó nífẹ̀ẹ́ àmì méjì irú ẹ̀ ló ṣe bilal bọ́nà rẹ̀ bá sẹ́yìn pé bilal nígbà táwọn àbí kú tán kò lè pè ní fáwọn bá kiri ẹlọ́ka bíláàlì ọ̀padà pẹ̀lú fábùbákiri ó gbà yọ̀ǹda lọ́wọ́ àbùbákiri ọ̀pẹ̀ ni pé kọjọ́ kọyọ̀ǹda òun tó bá jásí pé ń dọ́tọ́ra òun kó olóko ẹrú torí tọlọ́run ló ṣera òun kọyọ̀ǹda òun kó òun kó ní mádìínà kí ló sì fa gbogbo òun tí bíláàlù pè lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam tó ń ta bíláàlì máa ń sọ ìfẹ́ yẹn ti pọ̀ jù ẹwọ ọlọ́run tó ní ànábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀mẹ́rin lọ́dà kọ Muhammadu ló ń parí ọlọ́run wa máa máa fowókọ rẹ̀ síbi dé gbogbo ayé ó ti máa bì ashhadu an la ilaha illallah kí ni ó tẹ̀lé ashhadu anna Muhammada rasulullah tó bá ti á débi ashhadu anna Muhammada fi parí ẹ̀ tí èpèrú káyọ̀ máa sọkọ́ ni làwọn kan wá sókò ànàbí di mamadu mamadu mamadu níbi tẹ́lò mi tó ní súlẹ̀ adam fún ànàbí ẹ̀ sọ́là mo ti kọjá ní mọ́sálásí kan rí bàdàn ìdí bàbá yẹn ń tọrọ owó á wàlẹ́ ara ni mi wọlá muhammadu wọlá muhammadu wọlá o tó fẹ́ tọrọ bára ó tó ń dákọ̀ ànàbí rárá ọlọ́run tó ní ànàbí gan fún rẹ̀ ẹ̀ẹ̀mẹ́rin lọ́dàpọ̀ ẹ̀lú òkúrání ara súlẹ̀ adam ẹ̀rìn lákọ̀ọ́ má nàbí lórí bí ẹgbẹ́ ẹgbẹ́ ládìí ẹ̀yìn àbí àbúrò rẹ̀ wọlá muhammadu fúnmi wọlá muhammadu wọlá láàrin ìṣẹ́jú kan ọbẹ̀ yìí muhammadu tẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún áá ah, ah. sùkúlẹ̀ adam ọlọ́run tó dá nàbí fún rẹ̀ kèsà yáàyú ànàbí yáàyú àlùmọ̀sámì yáàyú àlùmọ̀dáfẹ́ a máa dá akọ̀ mánàbí lórí bẹ́ẹ̀ bá gbó dáadé sallallahu alaihi wasallam àwọn eléyìí tó bá pọ̀ pọ̀ ànàbí wọn ò bù ẹ̀kọ́ torí pé wọ́n nífẹ̀ẹ́ ànàbí kọ́dẹ́ sí inú ṣe ìwọ̀n aiman níjọ́ tó rí Abubakar àti àwọn sàbẹ́tọ́ lọ bẹ̀wò ó bú ẹkún ni tọ́rọ ọ̀pẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàbí bá wà láyé tí nǹkan bá ṣẹlẹ̀ ọlọ́wọ́ sọ wá àyíkalẹ̀ ọ̀sánà bí màá rántí báyìí ó bú ẹkún ni níjọ́tà nàbí kú àwọn sàbẹ́mì nǹkan ọ̀gbà bá nàbí kú bẹ́ ànàbí ọ̀jẹ̀kú ànàbí ọ̀jẹ̀kú wọ́n nífẹ̀ẹ́ ànàbí kú gbogbo wa ìlọ níparí tó lásìkò tí ó sì máa kí wọ́n láṣẹ jù táwọn èèyàn ń ṣe níbi ìfẹ́ ànàbí ìgẹ̀ à ń sọ bá nífẹ̀ẹ́ ànàbí sí wọ́n lọ fẹ́ nífẹ̀ẹ́ ànàbí tábùbá kiri àbí wọ́n nífẹ̀ẹ́ ànàbí tó wú mọ́rù sẹ́mi nífẹ̀ẹ́ ànàbí tó wù fúnmọ́ àbí mo nífẹ̀ẹ́ ànàbí tó alì àbí mo nífẹ̀ẹ́ ànàbí tó abú rẹ́ra àwọn èèyàn wá kọjá àlà níbi ní nífẹ̀ẹ́ ànàbí sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànàbí tó olóò nífẹ̀ẹ́ gan ànàbí ó tọ́ takò ọlọ́run pé o àìmọ̀kan lọ́ba ti ẹjẹ́ o ọ̀tá ọlọ́run ní ọyẹ sọ̀rẹ́ ọlọ́run o ò nífẹ̀ẹ́ mi ọ̀tá o èèyàn léèyàn ní olóhùn nífẹ̀ẹ́ wa lọ́wọ́ ọwọ́ amọ̀ àta olóhùn nífẹ̀ẹ́ wa nù ọwọ́ afẹ́ àtàsí alójú sẹ́fẹ̀ẹ́ nìyẹn mo ní mọ́fàtà fífi ní ọdún pé ìfẹ́ tèmi ìtumọ̀ àfẹ́ lọ́dọ̀ tèmi nìyẹn ṣe bá tẹ̀bí ní ọ̀sọ̀ túmọ̀ àfẹ́ ó dẹ̀ sọ fún wa kí ní jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ díẹ̀ lásán bẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ nínú bí àwọn èèyàn ti kọjá àlà níbi nífẹ̀ẹ́ ànàbí àsálà òun ni kí ni o kán mú ànàbí ní ní dán lìlà kán mú ànàbí ní gbákejì ọlọ́run lọ́nà wo alákọ̀ọ́kọ́ ìtàwọ́sùn mi pẹ̀lú kán mọ̀ fànàbí sàtẹ̀wọ̀ èèyàn fẹ́ gba àtọ́ lọ́dọ̀ ọlọ́run sóyè lè ṣe irú táwọn ẹlẹ́bọ ń ṣe wọ́n mọ̀ pé òòṣà táwọn ń ṣe sọ lọ́n ẹlọ́ba àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ mọ̀ pọ̀ lọ́wọ́ bá ń bẹ o ṣùgbọ́n lórí ibú ni wọ́n lìyùkọ́rì ibú náà ìlà lọ ìzúlfà ẹlẹ́bọ gbà kọ́ lọ́wọ́ bá ń bẹ wọ́n gbà pé Ṣàngó kọ́ lọ́lọ́run wọ́n gbà pé ọ̀rùn mìlà kọ́ lọ́lọ́run ìmọ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn ẹlẹ́bọ lẹ́ Yorùbá wọ́n gbà pé sọ́ọ̀dà rẹ̀ sọ lọ́run àwọn tí ń bọ Ọ̀ṣun wọ́n mọ̀ pọ̀ Ọ̀ṣun yẹn sọ lọ́run wọ́n mọ̀ kó kéèbàdàn sọ lọ́hùn ṣùgbọ́n kéèbàdàn ni ó sùn wọn lọ́lọ́hùn òkè ìbàdàn ni ó nẹ́tíwọ́ọ̀kì wọn pẹ̀lú ọlọ́run ọ̀ṣun òṣogbo ní ó nẹ́tíwọ́ọ̀kì wọn irú táwọn ẹlẹ́bọ ń ṣe làwọn mùsùlùmí kan náà ń ṣe lónìí wọ́n fa nàbí wọ́n máa ń lo àdíìsì rọ́pẹ́ ànábì ní tàwásàlú bìjáyí fàyínà jáyí dàlẹ́ àrí ànábì ní ẹ máa fi yìí mi tọrọ lọ́dọ̀ ọlọ́run torí pé yìí mi lórí a gbọ́dọ̀ má nàbí bákejì ọlọ́run tọrọ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ rẹ̀ tọ́lá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú okun àti òyìn rẹ̀ tọ́lá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbàgbọ́ òdodo káwá mú ànẹ́bì pé ànẹ́bì ni akọ́dá kan la kọ́dá ànẹ́bì kan la ṣẹ̀dá sóyé dèzè ọlọ́run torí ànẹ́bì dàsánmà ma tilẹ̀ wọn àfáà kó kọjá àlà pé ọlọ́run torí ọlọ́run dá ilẹ̀ àtilẹ̀ torí máa sìn máa kọ̀ jìnnà wà lè ń sá ọlọ́run ọ̀dà sọ́mà àtìlẹ̀ torí ànàbí ọ̀dà nítorí tọ́n tó yé ọlọ́run ni kámọ̀ kọjá là káàmọ̀ má nàbí nígbà kejì ọlọ́run àdúgbẹ́ tá àbá tí ìfọlá nàbí tọrọ àdúrà wọ́n ò lè gbà fi ó kọ ọlọ́run tọrọ fi ròyìn ọlọ́run tọrọ fi ìgbàgbọ́ òdodo ámì lórí rọ́bì kó ń fa amọ́nà fi tọrọ iṣẹ́ eré tó tó ṣe ìtàwọn ọkùnrin mẹ́ta ọ̀nbẹ a lè fi iṣẹ́ eré wa tọrọ wájú ọlọ́run ọba àlekè ọlá kámọ̀ mọ́ ànàbí pé ànàbí ni ó sọ wa dé ọ̀dọ̀ ọlọ́run ànàbí ti wá tọ́ wa sọ́nà ó ti fún wa lọ́dọ̀ ọlọ́run bá fún káwà rò pé táàbà ti lọ pé ọlọ́run wọlá ànàbí ànàbí ni ó tó ń ṣe kíní fún wa ọlọ́run kíní kan ànàbí jẹ ríran ànàbí jẹ kíjẹ omi rọrùn ànàbí jẹ báàsì àgbọ̀dọ̀ sí gbogbo eléyìí ṣírí gbogbo eléyìí tàbí alhálfù bí nàbí sọ̀sọ́là táwọn bá gbé mọ́fà nàbí búra ànàbí gbọ́n ànàbí ọ̀gbọ́n kankan mọ́fà nàbí búra ọlọ́run ni ó fi búra gbogbo eléyìí gbùlúwù ni ara gùlùkù òun ni àṣẹ́dáwọn èèyàn ṣe fi mọ́dílì sallallahu alaihi wasallam nínú mímọ̀ fi àwọn gbólò nǹkan ní ànàbí tí ló ànàbí gan òjò sí tí a búrúdà àwọn bẹ́ẹ̀mẹ́ tí a lè sọ eré kọ́ni in fact nínú tíra ti mẹ́wájú mi tí mo dákọ̀ lẹ́ẹ̀fẹ́ òkúkù nàbí sallallahu bẹ́ẹ̀nà lè jìlá àlùwàlẹ̀ fúlà odidi báàbù kan náà fi yẹjú ọ̀rọ̀ mọ́dí hù ká máa yin ànàbí mọ́ọ̀sì àwọn tákọ̀ àwọn tíra mọ́dí wẹ̀lẹ̀ wọ́n kọjá àlà wọ́n gbà nàbí dèbò ọlọ́run ọ̀rọ̀ kú fún ṣírùkù náà sọ bẹ́ẹ̀ anabi asala ó ní tẹ́ ẹ bá ti dárò ayétú lè mọ̀dáhì tẹ́ ẹ bá ti rá àwọn tí máa yéèyàn fáfù aláwùjú inú tura ẹ dá yẹ̀pẹ̀ sí ọ lójú sànàbí ni oyin òun ni wọn ò ní ayé ànàbí tẹ̀lé súnà rẹ̀ ni sàdúà fún ni sàsàlà àtúbọ̀ ni ọwọ́ fẹ́ yin ibi tọ́ba ti rẹ́ fọ́fẹ́ náà yàn yóò gbáyé rẹ̀ jẹ́ yóò gbọ́ sórí àga tí ọ̀lẹ́sẹ̀ yóò yẹ fíìmọ́nì ọlọ forí dólẹ̀ ni wọ́n lọ ní ànábì ànábì ní kẹ́kẹ́ kan òun ni àwálù kúwàlẹ̀ àfíìlú jọ́la ànábì di àwálù àfíìlú òun jọ́wò lànàbì dákọ̀ọ́kọ́ jọ́wò ló dìpọ̀ lọ́kàn àti alifẹ́mọ̀ fìdòjọ́ lọ́rùn ìyàn ànábì sọ́rọ̀ láàrọ̀ sálọ̀ àwọn gbóná ṣírùkù ọmọ wa jáde kú fún ọmọ jáde àwọn mọ́díù kan kan táwọn èèyàn máa ń ṣe yẹn ká sọ́ra ti wa mọ́díù ànábì ti wà ní oṣù náà òun wà ni wà ní náà láàlá kúlùkìnà àbí òun ni wà dáadáa bí sí àwẹ̀ kódà wà lẹ́ àsìkò tí ò sí bí atọ́lọ́dá nínú béèrè máa ka ọ̀rọ̀ táwọn kèfèrè tí wọ́n èsì mùsùlùmí sọ mú lórí fóònù mi tí mo kọ́pì láti ojú íńtánẹ́ẹ̀tì tí mo ti ní máa ka ní ẹ̀bẹ̀ àwọn tí èsì mùsùlùmí gangan wọ́n gbà pààyàn bíi ẹni ọlọ́run fọ́ síláàsì ni ara wọn ni Michael Hart Michael Hart ṣé mùsùlùmí máa jẹ́ Michael ní tí wọ́n sọ wà lẹ́ ọ̀rẹ́ lórí íńtánẹ́ẹ̀tì Michael Hart ọkọ̀ nípa èèyàn 100 lágbàáyé èèyàn kí kò pé michael láti christian ni o wà láì ó rèétí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ju jesus christ lọ ó ní kí ló fà tóun ṣe máa nàbí ní nàmbà one pé òun ti máa ń ka ìtàn èèyàn láyé ànábì yàtọ̀ ó kó ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ fámìlì rẹ̀ ọ̀rọ̀ gbogbo nǹkan ànábì kó pọ̀ ọ̀dẹ̀ gba first class first class first class ẹlòmíì lásán nínú politics tó fọ́kọ̀ ọ̀gbà first class ànábì ṣe politics ọgbà first class láàrin òun ànábì tó níyàwó tó pọ̀ ẹ wo ìyàwó kankan ò sì ní complain yóò satisfy gbogbo wọn ànábì àtàwọn sàbẹ̀ rẹ̀ ànábì as a teacher ọgbà first class ànábì as a prophet ọgbà first class ànábì as administrator ọgbà first class ànábì as war expert ọgbà first class as a warrior ọgbà first class gbogbo nǹkan olówó àrò pé eléyìí lẹ́tọ́ dàrú láyé àtọ̀run Michael Hart ọ̀rọ̀ rẹ̀ mẹ́bí wà lẹ́kẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí ó lànàbí ilẹ̀ tó ń rẹ̀ ti láyé kò sẹ́ tó dàbí rẹ̀ kò sí lé sí ṣé Michael Hart jẹ́ mùsùlùmí ni ṣe bọ́ káàtà lọ́wọ́ rí pé táwọn ọba ní sàbòsí wọ́n tó pọ̀ báwọn wọ́n fẹ́ẹ̀ tó mẹ́wàá kí wọ́n lọ́rọ̀ wọn bí tí wọ́n pèsè àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam eyín ìta ìwà ànàbí nǹkan ni kìí ti káwọn wà láàfẹ́ ẹsẹ̀ mọ́jú kan àwọn wà lánàbí òun la kọ́dá òun la ṣẹ̀dá òun la torí ẹ̀dá sánmà tí sọ láàrẹ̀ ni òun ọkẹ̀ òun ọ̀sá lọ ni sọ láàrẹ̀ òjò ní rọ̀ ń dọ̀wọ́ ní gbogbo àdàdà yẹn abalùbùlù o ànàbí táà sọ di ọdún kò sí nínú ọdún ní bíjọba ṣe fún wa lọ́lídé rẹ̀ tọ́rọ àwọn kan wọ́n jà fún pé ẹ̀fọ́ ní place over 25 ẹlẹ́sọ̀dọ̀ bí jésù ẹ̀yìn sí gbogbo ẹ̀bí ọ̀dà ó sì jẹ́ kí gbogbo ọlọ́dé tí ó wà pọ̀ jù lọ kàlẹ́ndà kàlẹ́ndà ọlọ́dé kèfè ni lẹ́gbọ́ ọlọ́dé bá wà ẹ bá dé ìṣẹ̀jọba kó fi sinmi lé irú àtàjọ mùsùlùmí àtúnlọ́rọ̀ opportunity àti organize kí ni o wá àsìká wá máa pa àdàbí sallallahu alaihi wasallam kó sí ìkẹ́kẹ́ káàsì ẹ̀mọ́ lúdì kan mọ́sálásí jẹ̀mọ́ rashidiyya abẹ́sẹ̀ mọ́ lúdí o àwọn afẹ́fílóòpù kálukú mọ́wọ́ wá ẹ wá lọ mọ́sí àwọn ẹfílóòpù náà wà láì wọ́n tó wá máa sọ tọ́ tako ànábì fún rẹ̀ tẹ́lẹ̀ sọjọ́ bí ẹ̀sọ́lá àtàsánà irú kan tí ń bẹ lọ́nà tòsí ọlọ́ṣogbo tòsí àdúgbò wa gbẹ̀yìn tẹ́ ẹ bá láwọn kẹsẹ̀ tí mọ́ lúdí wọn tọ́tọ́ bá parí àfà ẹ máa tọ̀ ní ẹ máa bì kéèyàn máa vomit nítorí ogun àwọn kiri yẹn tó ń pinna wọn lóní súnà wèrè yẹn gan tó ń takọ ṣé òkè nígbà nìyà ọ̀kan bẹ́ ọlọ́run ti dẹ wàhálà sí o kọ́lọ́njọ́ bọ́ ń bẹ̀ lórí microphone lóru tọ́tí àpọ̀rọ̀ òru máa rìn a tó ń sẹ́ ìpè fáwọn oṣù náà gidi tó ń sẹ́ ìpè ìbò ní dá gbogbo wọn parẹ́ dànù wọn bẹ kọlu sí òkèrè kan ọlọ́run bá tí wọ́n jẹ́ àáfà <laughs> àwọn kìdí ọgbọ́n ọ̀rọ̀ pé kí láàlẹ́ tó báyìí àáfà èpè gidi mẹ́rin níbi mọ́lúdì ló ń ṣépè fáwọn àfẹ́ ẹni ọlọ́ gbogbo àwọn sẹ́jà mọ̀ sí mọ́lúdì kò lè dá fún àwọn parẹ́ ni àwọn olórí ikú tàn nífẹ̀ẹ́ àmì mi tọ́gbẹ̀rẹ̀ àwọn oníṣúná <laughs> àwọn oníhàmì lọ́ba ń sẹ́ èpè ẹnì kejì ó tó pa microphone ó rí gbogbo àwọn onírun mọ́tò tó lórí gẹ̀ẹ́kan kéré gẹ̀ẹ́gẹ̀ẹ́kan ẹ̀yìn láyé ànẹ́bí ẹ̀yìn torí pẹ̀lẹ̀ lárúbáwá inú dẹ́sàtì ni wọ́n máa ń da ẹran ń bẹ̀ àwọn màálù ràkùnmí ìgbẹ́ wọ́n ti ayé àgbẹ̀ lẹ́ẹ̀lẹ́ káṣọ ànẹ́bí ọ̀hún bàwà máa kó gbẹ̀ ńlọ́fà sílẹ̀ nàìjíríà sáwà ń sin ẹran ń bẹ̀ gbogbo tí wọ́n sọ mọ́lúdì tọ̀ láwọn sin náà nìyẹn ní mọ́lúdì òun náà wọ́n mọ bó bẹ̀ sọ bẹ́ẹ̀ tẹ́yìn ọ̀bà yìí wọ́n mọ́lúdì kan bẹ ní Kwara State kò dé lọ́dún mẹ́rin tèmi ló ń lọ ni ọ̀kan nínú àwọn student University of Ìlọrin bàbá rẹ̀ jẹ́ mẹ́mbà àjọ̀mọ́ ọmọ olùdí yẹn wọ́n sàfọ́ọ̀sì ọmọ yẹn lọ bàbá ti di pé pẹ̀lú gbogbo àwọn aṣọ dúdú ìyá rẹ̀ tó ń lò wọ́n wà ní ṣe séwọ̀n àwọn ọjọ́ lọ mọ́lúdì ní séwọ̀n ṣàdúrà fún ọ mọ́lúdì ńlá ni séwọ̀n yẹn ti kú lè séwọ̀n ńlá ní Nàìjíríà nílùú kan ní Kwara State tí gbogbo èèyàn wà láti Ghana Amẹ́ríkà fún séwọ̀n yẹn wọ́n sàfọ́ọ̀sì ọmọ yìí lọ ọmọ tàbí pé ó kí lọ fúlì dáa kódà ọmọ yẹn padà ló ní kọ́ kó tó kò ní lẹ́sọ̀ fi lọ́rin wúwẹ́ nígbà tó ọmọ yẹn dé ó bá wá bá mi pé ustaz wà láì orí èrò ó lóun òun dá yàtọ̀ ní mọ́lúdì yẹn torí pé bàbá òun sáà ní pé ọba àwọ bláǹkì àwọn ọjọ́ débẹ̀ níṣẹ́ tí mo fóun jáwọ́ wọ́n àtọ́ fóun ọ̀wọ́ ìjáàbù lámẹ́ fọ́sà bàbẹ́ sá fọ́ọ̀sì ẹ̀ lọ ó ní wà ẹgbẹ́ kan lòun ti ara dákì

lára rẹ̀ táwọn èèyàn tó fi kọjá àlà nígbà tó wọ́n sọ pé a nífẹ̀ẹ́ ànábì o ànábì ní kíní kan o a ṣe kíní kankan kan o àáfàá ni wọ́n mọ̀ wá ṣe kíní o tahrif tahriful ahadith asọ̀ríyà àwọn àdís tó fẹsẹ̀ rẹ̀ wọ́n mọ̀ wá yìí kó lè bá àbáfẹ́ náà tí wọ́n mọ̀ ṣe táwọn sọ yà bí ó yìí jẹ́mọ́ Islam tẹ́ bá ti yọ Kùránì ní Islam sẹ́yìn kùránì ti ẹ̀ kò ṣe é dọ́gbọ́n sí ọlọ́run ti ṣe nǹkan ìwà lẹ́yìn bá dọ́gbọ́n sí kùránì wà láàṣì nílé ó tún ẹsẹ̀ wọ́n wà lọ rọ àwọn àdíìsì rọ àwọn ètò wà fẹsẹ̀ nílẹ̀ wọn nílò ìní wọ́n fi àmọ́ yí orí àwọn ìjọ wọn po àtàwọn àgùntàn Israẹli ti bá ń pẹ̀lú wọn ìní ọba tẹ́ fi rọmọ ìjọ mi ìtọ́lá ọ̀bẹ́nu wọn wọ́n ti fà wọn rọ pé ọgbọ́dọ̀ máa tẹ̀lé ṣéwù rẹ gẹ́gẹ́ bí kíní kankan tí ọmọ ìjọba fẹ́ yàwó kíyàwó tó dọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ṣé ò níyàwó ọ̀pọ̀ dé sí ṣé ò gbọ́dọ̀ pọ̀ sọmọ yọ àfàlùbáríkà sí tí bí ìbá gbó tán lọ ní bísínẹ́sì ó ti ní kí ọkọ̀ lọ sí ń ṣe òbẹ̀ ló ń kọ ànábì wọ́n wá ń yí àdíìsì rọ àwọn àdíìsì rọ wá ń kó wá fáwọn èèyàn wọn wọ́n ti wá fi ń takò àwọn àdíìsì kékeré ní òun tó lálàáfíà lẹ́sìn láwọn tí wá ń tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà a ti pàdé irú wọn lóde èmi ti pàdé ìkan lóde súnmọ́ wọn bàbá ọkọ ló pe àwa àwọn ọmọ rẹ̀ wá lè ké wa bí àwọn sáwọ̀sẹ́ òun kan bímọ ṣùgbọ́n ọmọ tó bímọ òun láwọn àjọ àwọn síwò kan máa mú ògbógbóró mú ọ̀fẹ́ gajé nǹkan àwọn sáàdé rẹ̀ nǹkan dẹ́kun ṣe kọ́ ní bàbá yìí ẹ ti rí lójú ẹ̀ pé ìkórira ti dé àwọn ti ẹ̀tọ́ lọ kí gbé ká tó fi ṣe àwọn ẹ̀kọ́ táwọn àfà àkọwà akúgẹ́lẹ́gàgà ah, nǹkan àfà sẹ́rí bàtọ́ka microphone báyìí wàláì bí ìgbà tí wéèrè tó bí bàtà ń jẹmọ́ bẹ láàrin ìlú sínsìn wàláì tó rí àti gẹ́ àwọn èèyàn rògbé báyá sọ̀rọ̀ bàbá bàbá ọkọ ní tóun ò sí à tóun ọwá ń bẹ̀wà pé ó ní máa ń mú ó ní máa ń mú gbogbooro bàbá ọkọ ló kún sọ ọyàn fáwa ó ní máa ń yọ nǹkan mu ó ní máa ń yọ nǹkan ó ní máa ń yàkiri ẹ̀tọ́ lé sí i so alimoyim òun ni wípé káwọn ṣọ́ra ká mọ̀ kọjá àlà ká dúró lórí ibi tọ́wọ́ àtàlẹ́bí ṣe kí ni o wọ́n fi wá sí èyí ni ó túnmọ̀ sí máa nífẹ̀ẹ́ àtúnwà Muhammad sallallahu alaihi wasallam abẹ́lẹ̀ wọn bá tí a sọ ọlọ́run kó tó lóòfẹ́ tó sọ àtàwátà gbọ́ ọlọ́run kó mọ̀ sí ìgbàlejò fún wa níjọ́ ìgbà kìyàmù kó jẹ́ ká jẹ́ tí ó nífẹ̀ẹ́ ànàbí lórí ká sì wà ẹni tá bá nífẹ̀ẹ́ sí a pẹ̀lú ẹ̀wọ̀n ìwọ tó nígbẹ́ tó nífẹ̀ẹ́ Drogba agbábọ́ọ̀lù ìwọ tó ń pèrè ààrẹ ní Chelsea ìwọ àtàwọn Chelsea lẹ́jọ́ wà lọ́rọ̀ tó bá jẹ́ pálùjẹ́ náà Chelsea lọ ìwọ náà máa dájọ́ ìwọ tó nífẹ̀ẹ́ Kanu Iwaku ìwọ tó nífẹ̀ẹ́ Obama ìwọ tó nífẹ̀ẹ́ George Bush ìwọ tó nífẹ̀ẹ́ Awólọ́wọ̀ ìwọ tó nífẹ̀ẹ́ àwọn tó nífẹ̀ẹ́ wọn ìwọ àti wọn lẹ́jọ́ wà lálú tó bá di lọ́rọ̀ tó bá jẹ́ pálùjẹ́ náà wọ́n bá ń lọ ẹ̀ẹ́dọ̀ wà náà bo tó bá jẹ́ náà lẹ́ẹ̀dọ̀ wà níbo tó bá rí bẹ̀ ẹ̀wà jẹ́ nífẹ̀ẹ́ tábá nífẹ̀ẹ́ ànàbí níbo lọ́rọ́ wọ́ ẹ̀ǹdì sí ibo ní ẹ̀ǹdì sí ọlọ́run jẹ́ wàlùjẹ́ náà subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi Ah, lo hanno dai

o ń dí àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ka kí àwọn èèyàn gbádùn ń tan wá sí ṣáájú jẹ́ pẹ́pẹ́ ma máa dí àwọn lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ òmí ìbáwọ̀ àbí títí ń bá bọ́ọ̀lù kìíní ìsìn tọ́nà sì sàánú tó ní tó ní wọn dúró ẹgbẹ́ wọn ló tún á máa dí wọn lọ́wọ́ àfẹ́ ọjà rárá ní wákàtí méjì mẹ́ta àfẹ́ ń kírun ọba láti wá máa fi dí eléyìí lọ́wọ́ tó bá wá gbé wá tí n bá ń bẹ́ẹ́ lé fúnra mi ni màá gbé tí màá sì mọ apá ọmọ yẹn ọwọ́ aṣọ ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn sàbí tí wọ́n sọ pa nífẹ̀ẹ́ sàbí àfáà tẹ́rẹ́ làwọn olùkótó pa àwọn ọ̀tálẹ̀ mọ́kànfẹ́ pé àkíyèsí kan tọ́já sí pé a tètè bẹ̀rẹ̀ nígbà tá àfà dé àwọn ọ̀rọ̀ pọ̀ tá àfà yìí fẹ́ sọ tí ọ̀rọ̀ ayé sọ àwọn ọ̀rọ̀ pọ̀ tó fẹ́ sọ tí ìrà rẹ̀ yọ ìyá mi mo fẹ́ pèpè à kótóbà ọjọ́ mẹ́rin ìṣàlọ́ níbi ìkọ́ torí etí mò ń wá etí wá tí ìràjọ sí ọ̀rọ̀ nípa hubbun nabi mo ní tí àjọ kékeré lọ́wọ́ tó sọ ń gbà ẹ̀ tí wọ́n fi kí mo gbà lórí tó fẹ́ fi mí ẹ̀kọ́ àwọn sàábé wọ́n sọ̀rọ̀ pa bìláàlì lẹ́ẹ̀kan bó ṣe rí nìyẹn bìláàlì ni ó ní àpèrò ànábì àkọ́kọ́ níjọ́tà ànábì ti kú báyìí gbogbo àtọ́bá ti fẹ́ pèrò báyìí kọ́ni máa ń lọ́wọ́ ẹ̀kú jà ṣáájú àwọn ọmọ ọ̀sùn wa kó tó pé àdá lọ́dọ̀ ọmọ ẹ̀dá fún ẹ̀dọ̀ ẹ̀sà ẹ̀ má jẹ pèrò mọ́. àbúrò rẹ̀ yíra wọ́n sọ pé ó máa ń pa ebi mọ́nú bẹ́ẹ̀ ni ànábì náà pamánú lódìdí ijọ́ mẹ́ta ìtànsọ fún wa pé iná òòrùn lé ànábì Abu Hurairah bí aláàánì ebi panijọ́ kan débi pé ọdákú táàsà bẹ́bẹ̀rẹ̀ sí kó bàtà bó létí nígbà tó jí ní wárápá ebi ní ebi ní àwọn tí wọ́n dún gbogbo gbèsè ayé wọn lẹ́mìí fún ẹ̀sìn fún ẹni tí ń darí wọn tí ò ní sọ̀rọ̀ kí wọ́n gbé lẹ́nu sọ̀rọ̀ àwọn olè nínú àwọn àfáà àwọn alátẹnujẹ alákùnrànjẹ wọ́n dá sàlátù lẹ̀ torí pópin ló dùn mójú láti máa rí owó pàdánwọ́ wọn kìí ṣe torí ọlọ́run kìí ṣe torí ẹ̀sìn nínú ìlú Ìbàdàn nínú àwọn tó ń jó lórí ẹ̀sìn tí wọ́n jó iye ẹ̀sìn àwọn ìyá súnà àwọn akíní kan súnà àwọn akíní kan súnà akíní kan súnà ẹ pé gbogbo ọmọ bíi mẹ́rin márùn tọ́lọ̀ ń fún wọn kò sí ìgbà tó fẹ́ mùsùlùmí wọn wọ́n sì gbéra níyà ẹlòmí ti ń ṣe àṣìláàtú bọ̀ ní ogójì ọdún ọgbọ̀n ọdún tí ò lè dá ẹ̀rọ kí fún rẹ̀ nítorí pé wọn ò fi kọ́ wọn bẹ̀ tí ẹ̀ tí ò lè dárun kí nìrọ̀ rẹ̀ ọ̀ àbàjẹ́ ní ọmọ bí ó ṣe ṣe yìí wọn àmàrún kí wọn ò tún ní ìgbónára ẹ̀sìn kí aláǹfààní ìyá súnà tán jẹ́ kí aláǹfààní ìyá lásìlá jù wọn jẹ́ àwọn aláṣìírí wọn jẹ́ wọ́n sì ti màwa náà wọ́n èpè wá níjọ́ kàtà ní ti á pè mí lọ́bí náà à aláàjì àkúlẹ̀ kò wá bí ẹ fẹ́ tújọ yìí náà ìjọba náà sì kọjọ aláṣìlá túbọ̀ alásàlátù jẹ́ ọmọ òun kí ẹni tí sàtìlátù ogún ọdún ogójì ọdún tí ọmọ òun kí kò lè dánú kí fún rẹ̀ kò lè sàlàyé ń pa àwẹ̀ kò lè sàlàyé zakati kò lè sàlàyé yáàjì kẹ́ni túnmọ̀ àsàlátù jẹ́ ṣe à ń tí ń kó wọn jọ tí wọ́n fẹ́ kó lọ́wọ́ wọn tí wọ́n bá fẹ́ ṣe mólídìí mo rẹ̀ pẹ̀lẹ̀ kan ní mọ́sáfà àlébò pàtí mo 1991 àṣìlẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ wà ní tí a jọ máa náà àgbàlagbà bàbá náà ń lọ ọbẹ̀ ìjọ kan bàbá mú kásẹ̀tì kan wá fún mi ìgbọ́ kásẹ̀tì yẹn ní ìṣẹ́jú márùn ní ẹ̀yọ́ kúrò bí ṣe ń sọ̀rọ̀ náà bí ẹni kó bí ẹni kó mọ bíbí inú ẹ̀ àbábúrú ẹ̀ ẹ sì ń gbọ́ ilé ẹ sì máa sẹ́kù mùsùlùmí tẹ́ bá gbọ́ bí ilé ìta àbíkẹ́ ẹ̀dọ́ tó wẹ̀wẹ̀ ní mùsùlùmí wọ́n lò pẹ̀lú ẹnìkan ní àjọ lérí síra wọn nínú àfọ́ súnà kan tí àjọ lérí síra wọn báyà àfọ́ súnà yẹn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò ṣùgbọ́n àṣírí òsì láyé mọ́ nǹkan kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ lábùkù ṣùgbọ́n wọ́n ti máa ń gbéra wọn ju bó ṣe yẹ lọ wọ́n ní dábàá fẹ́ ṣe mọ́lídì obìnrin lójókòó tí ẹlẹ́gbẹ́ bí obìnrin lójókòó tí ẹlẹ́gbẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ní níyàwó bíi mẹ́ẹ̀ẹ́dógún ìtọ́bẹ́lẹ́yàwó kéré ní òní mẹ́ẹ̀ẹ́dógún ní òní ogún wọ́n sì gbéra wọn láàfá àwọn alára àdúsí mọ́ ń gbọ́rọ̀ wọn jù kì í mọ́gbà lásìkò àfa tẹ́rẹ́ ní nǹkan tó fẹ́ fi kún ní tí àfa sọ àwọn àkíyèsí tí mo fẹ́ pè nọmba one tába tí ń kúrò àwọn bẹ́ẹ̀ ká tètè máa dé nọmba two tába wà níbí ẹ jẹ́ kí a máa farabalẹ̀ dáadáa ká máa gbọ́ létí àwọn àgbàlagbà náà wà lọ́kọ̀ lóbìnrin alhamdulillah ọlọ́run ní ká farabalẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yìí ní kẹ́ ẹ jẹ́ ká mójútó ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan tó tá a bá sì débi ká má máa jáde òwò à ń lọ ra bisikíìtì à ń lọ ra súwìtì ẹjọ́ tí a bá fẹ́ ṣe nǹkan bá àìsàláì mọ́sálásì àwọn jàmá tí wọ́n ń ṣètò yìí tí mọ́sálásì náà bẹ́ẹ̀mẹ́ owó ní kókó aṣáájú ẹ̀yìn ìdí ìsin mọ́bẹ̀rí àtà mọ́sálásì mìíràn àdúgbò tí wọ́n ń ṣètò yìí wọ́n máa ń sábà ṣe nǹkan kan ó lè má ju àwọn ọmọdé lọ tó lè má kárí àwọn àgbàlagbà wọ́n ì sábà mi ma tò ní o ṣùgbọ́n ìta ṣe ní ìjẹ ńlá ọjà mi pé alhamdulillah ọlọ́run ọba kò ní fi ní ṣàṣemọ̀ fún wa à ti public holidays báyìí láti máa fi ṣeré òtò báyìí omi ètò ń bọ̀ jẹ́ ti public holiday bá tó ti wà omi ètò ń bọ̀ ẹ sáà ti fi ń dò ọ wà tọ́ba ẹ bá ti mọ̀ pé ọdídé gbogbogbò ẹ ti mọ̀ pé ètò ń ó lè jẹ́ bí ó lè jẹ́ lọ́nà ọba kọ́mọ́ fi lé sàtìmọ̀ fún wa lẹ́ẹ̀kan sí àfáwà tí wọ́n ṣe ọ̀pọ̀ sí dáhàṣì ọ̀nà ọba kí ó jọ kí ó bá ní sàlékún àánú fún kọ́mọ́ jẹ́ kí màrí ọ̀tá kù sí tọ́wà yìí nínú àwọn ọ̀dọ́ tí inú wa ń dọ̀ pé táwọn ọba tiẹ̀ sí mọ́ àwọn ọmọ ọba ṣe lọ wọ́n ti pọ̀ gan irú ẹ̀ ti pọ̀ gan lọ́nà ọba ní sàlékún àánú sí akí àwọn olùgbọ́n lọ́mọ́sọ̀rọ̀ lórí àti ìṣòro rẹ̀ lọ́jọ́ kí àwọn náà dàgbà sí olùgbọ́dà lọ́sọ̀rọ̀ báyìí láàrin ìjọ. náà sọ́ọ̀tọ̀ ló ń wá nípadà àwa tá a bá ní ìbéèrè ká sígbè báyìí torí àsìkò oṣùwọ̀n báyìí àwa tá a bá ní ìbéèrè ká lọ́wọ́ àwọn àmọ̀sọ́ọ̀tọ̀ bá ní gbàgbọ́ ẹ̀rẹ́ kan number one number two àìmú ìyàmọ̀lẹ́yìn ilé tó bá ti lọ́wọ́ sí ọ ìyàn méjì number one number three number four. sọ pé so jésù parabọ̀ wá sí ayé so kọ́mọ̀ yẹ kí wọ́n yà ń kẹ́ inú dí fígọ̀ àwọn èèyàn wọ́n fi mú jésù ní ọlọ́run ṣé nígbà tó bá padà á sáyé yẹn ṣé bí ànẹ́bí ọlọ́run náà ló tún wá ní ìbéèrè tèmi nìyẹn. nọ́mbà tírì. àbọ̀ nọ́mbà fọ́ọ̀. lóòótọ́ ni anábọ̀ àṣàlọ́sọ́lá tó ṣe ọjọ́ òbí rẹ̀ lórí ilẹ̀ fún ara rẹ̀ then ẹlẹ́ẹ̀kejì ni pé ìbá ń gbọ́ pé anábọ̀ àṣàlọ́sọ́lá anábọ̀ àṣàlọ́sọ́lá wípé òun ló lóore jùlọ ọlọ́dọ̀ ọ̀pá ìjọlá sí lóòótọ́ nọ́mbà tírì nọ́mbà tírì ti parí ìbéèrè àwọn obìnrin kakọ ìbéèrè wa kakọ rẹsẹ. náà ní ṣókí ṣókí nípa bísànàbí àsàlàmù olóore jù èyí òrùjú rárá òun lẹ́ tó lórí ju gbogbo ẹ̀dọ̀ ọlọ́run nínú gbogbo ẹ̀dọ̀ ọlọ́run tó lọ ń dá pé ta lẹ́ tó lórí ju èmi òrùjú rárá fún ló ṣe kéde olóore jù mo rò pé èèyàn clear nínú tíra tá a ti gbọ́ yé òun tíra inú ẹ̀kọ́ jù jàláwù làfàá jàláwù àlàfàá tíra yẹn dáa pọ̀ ibẹ̀ láti rí àwọn mọ̀nyízaat wà kásọ́ ìsúnàbí sàṣàlá àwọn nǹkan ẹ̀sà tó wà fánàbí tí ó sì fẹ́dọ̀ ọlọ́run ní só ti yẹn sìn tó èyí òrùjú lábala yìí èdè ẹ̀sà sí jù fánàbí lẹ́tọ́ sí kíni òrù tó lóore jù nínú àwọn ẹ̀dá ọlọ́run tó lọ́run dá sánàbí sọjọ́ ọ̀bí ara rẹ̀ kò sọjọ́ ọ̀bí ara rẹ̀ só ti yẹn nìsín kò sí kíni òrù kò sọjọ́ ọ̀bí ara rẹ̀ torí pé ń bá wọn ti bí bàbá bàbá rẹ̀ Abdul wọ́n dẹ̀ sọ òun ló dẹ̀ sọ ní muhammad ó ní sàmẹ́tù ní muhammad ìyẹ̀kúnà mahmuda so ti ẹ́sẹ̀ káàkiri ànábì sọjọ́ bí ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ rẹ̀ lẹ́nu ànábì sọjọ́ bí ara ànábì èyí sá nígbàtà ní padà bọ̀ adẹ̀nibá nàbí wa mọ́sà sálà òun ló pé àwọn ànábì ọlọ́run ṣé kìí ṣe pé eléyìí gan ló ń dá wàhálà alẹ́ tẹ́lẹ̀ bí ó ti rò pé bẹ́ẹ̀ ànábì ìsá ọlọ́run ni àbá ànábì ìsá ò ti ẹ̀ padà wá nígbà tí ó kò ṣe kí ni o kò sá ànábì mẹ́mọ̀ kọ̀takura wọn Anabi yìí sá ń padà bọ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà tó bá tó dé odidi wáàsí kan ní tẹ́ dálẹ́ wo nùsùlù Isa ibn Maryam alayhi salam ibo ni ó dé sí bóò ni ó ṣe dé gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn àdìyí níjọ́ tó bá dé òun kọ́ ní ó lì ìdìrún Mahdi alimọ̀ntazọ̀ Mahdi ní ó ṣe kí ni ó òun ní ó Mahdi òsì ní ó kọ́ lọ́mọ jẹ́ Muhammadu bin Abdullah muhammadu bọ́nà abdullahi olóògbà níbi àsálà ní ọmọ jẹ́ jésù ò lè lídì mú yóò tó tó kírun lẹ́yìn ọmọ lẹ́yìn àníbi àsálà ara tí ó wà á ṣe gbogbo àgbélébù yọ parẹ́ torí pé ní orí tó fẹ́ kàn má gbélébù lọ́lọ́run làtọ́lọ́ nífẹ̀ẹ́ gbé lọ àsìkò rẹ̀ tó kù tí ó láyé yọ wà lò yọ wà kú gẹ́gẹ́ bí ọmọ nìyẹn yọ dẹ̀ pàṣẹ lọ́wọ́ kò ní wá gẹ́gẹ́ bí ànábì só ti yẹ́rẹ̀ sẹ̀ torí náà kìí ṣe pé ànábì ọlọ́run mi tó wá ń bọ̀ wọ yọ wà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn ànábì ni òun dẹ̀ ni ó lì ìjìhàdì ní ó ṣe kí ni ó ní ó lè jì tó túmọ̀ sí pé yóò tó tó kí o lẹ́yìn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam òní afá tó rò pé ẹyin òun ní sọjọ́ bí ànábì kó wọn ló wọ́n tẹ invitation àbóhùn pa àwọn èèyàn ṣùgbọ́n ló ọjọ́ bí ànábì báyìí wọ́n máa dáná oúnjẹ ń tòun tó wọ́n máa wá ṣe fáwọn ọmọ ilé kéwù àbóhùn ó ṣe fáwọn aládùúgbò àbáwọn ìjẹ̀mọ́ mọ́sálásí a sọ fúrú àbá àfá àbẹ́ pé onífẹ̀ẹ́ náà ni wọ́n aláìmọ̀kan sí ni wọ́n ìta bá fẹ́ ṣe ní ìsìláàmù kìí ṣe pé èmi ó ṣe báyìí sọ́lọ̀ òun ni kí n ṣe bẹ́ẹ̀ sànàbì ni kí n ṣe bẹ́ẹ̀ sẹ́rí tí èbá ṣe ẹ̀sìn tó jẹ́ pé ádà ìṣesí ni a lè ṣe bó ṣe wù wá ẹ jẹ́ kí fún yín lápẹ̀rẹ̀ tá a bá fẹ́ ṣe súnmọ́ ọmọ sẹ́rí káfárí ọmọ ẹ̀sìn ni apá ẹran súnmọ́ kí mo pé o ẹ̀sìn ni irú ẹran mélòó lápá bó ni ó ṣe rí gbogbo eléyìí ìdájọ́ bẹ ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ pé ìṣesí wa ni táàdẹ̀rí tọ́ta kò ní ẹ̀sìn èmi lè ṣe bó ṣe wù mí èyí lè ṣe bó ṣe kí o bó ṣe wù mí kí làpẹrẹ mo bí máa ń jọ jímọ̀ mọ́lẹ́yìn àfà ẹ̀yìn àlásárì lẹ́wà bá ń jókòó bẹ́ẹ̀ bàbá ń jókòó tí mo pẹran súná táwọn èèyàn jẹun kí ló kọ́ máa mi lágbájá ló kọ́ máa mi o súná ọmọ ti dé ṣùgbọ́n pé àjókòó à ń ṣe wáàsí ìṣe sí ni tí ọ̀tako ẹ̀sìn ẹnìkan fi ti ẹ̀sẹ̀ àárọ̀ ṣe tí mọ̀ sọ yé ẹnìkan fi ti ẹ̀sẹ̀ yìí zúrì ẹnìkan fi ti ẹ̀sẹ̀ yìí kéde o ásírì ìgbà tó bá rọ kálukú lọ́rùn ṣùgbọ́n tó bá jẹ́sìn ìgbà tó bá rọ̀ wá lọ́rùn kọ̀ bí wọ́n bá ṣe ní àṣẹ tàòkìfíyà ni àáfáà tó lọ́wọ́ fẹ́ pa ẹran pé òun ò pàlejò lóòótọ́ òun kẹfẹ́ pẹran fún súnà nàbí òun fẹ́ afáwọn ọmọ ilé kéwú àbáwọn àásọ fún pé ta ló ṣe bẹ́ẹ̀ nú àwọn aṣíwájú ta ló ní kó o ṣe bẹ́ẹ̀ ẹran tó ọpa ọsẹ ẹran ìjọsìn ni sí ládàá ni àdàdá lẹ́nu wa man ahadatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd wọ́n dàbí láyà ni torí pé àdábòhù nínú tawhid ká pa ẹran ìjọsìn ni a béèrè tó ọpẹran fún ṣé wọ́n ní ọpẹran torí ẹ̀ wọ́n ṣe súnà ànàbí súnà kí ni òkú fẹ́ ṣe ṣé wọ́n lọ jẹ́ téèyàn bá tó wá fẹ́ pẹran súnà gbogbo èèyàn kó lè pẹran súnà tí n bá bí ọmọ èmi ni wọ́n ní kí n pẹran súná tí wọ́n bá lówó o lè fún mi lẹ́ran tó o bá ti fún mi lẹ́ran ó ṣe kí ni o ó di tèmi wá pẹran kí ló èmi bímọ ń bàdàn ìwọ pẹran lẹ́kọ̀ọ́ ìwọ ló bímọ ni èyí bàbá àdótọ́ lọ́n bá ń pa ẹran súná sọ fámìlì pẹ̀lú àná bí ẹran súná wò lọ́n pa ọjọ́ ọmọ lójú ọmọ ọjọ́ mẹ́jọ tó sọ pé torí náà ni pé eléyìí irú owó tó fi pẹ̀rọ èsè kó mọ́sálásí èsè wo jẹ mọ́sálásí tí ò ní jẹnẹrétọ̀ kọ́ra jẹnẹrétọ̀ lọ mọ́sálásí tí ò lẹ́ ní kọ́ rẹ nílọ mọ́sálásí tí ò ní tọ́lẹ́ẹ̀tì kọ́kọ́ tọ́lẹ́ẹ̀tì fún wọn èsè ńlá síbi tọ́lọ́ mi tí ò ní tì láàfù wọn tọ́wà máa náwẹ̀ síbi táwọn afá tí wọ́n ní òfẹsẹ̀ nílẹ̀ ọlọ́run tó wá ṣe ọlọ́run ààrẹ náà gbogbo wa ó bá wọn sí ń pè àkùnrin